ọba kan ọba kan ọba kan ara ọba kan ìjọjú ara mẹ́rìírí ẹ wá wọ ọba Àràmọ̀ndà. ọba ń bẹ láyé tó pọ̀ ọ̀tọ̀ ní tọba Adékọ́lá ọ̀tọ̀ lórí adé kábíyèsí bàbá ẹ̀wà tómi ìkan rèé o ìkan rèé o ìkan ògbé kan bí òwú jango ìkan ògbé kan bí òwú jango ọba kan ọba kan ọba kan ọba kan ara ọba kan jọjú ara mẹ́rìírí ẹ wá wọ bàrà mọ́ndà. ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kùtù ló ṣe é pàṣẹ ìlú o pákálẹ̀ kejì ganjigan ìjọgbọ́n kò ṣeé ṣòde ìlú àfijẹ́jẹ́ ẹ bá rọra orí adé rọra orí adé fẹ́ sọ ṣe ọba kan ọba kan ọba kan ọba kan ọba kan ara ọba kan ìjọjú ara mẹ́rìírí ẹ wá wọ ọba Àràmọ̀ndá. ọba ní pàṣẹ ìlú gẹ́gẹ́ ládé kún ní fi ẹ̀rí ọba ọba dábí ara àwòrán èyírí ẹ wá wọ ọba ẹ wá wọ ọba Àràmọ̀ndá lóde. ẹ wá wọ ọba Àràmọ̀ndá lóde. ọba kan. bá kan ìjọjú ara mẹ́rìírí ẹ wá wọ bàrà mọ́ńdà. Yeah. elérome white elérome white. àtọ́láyé ń kí. ọ̀gá ẹ ṣe mo dúpẹ́ ẹ kú àbàṣe ọjọ́ ẹ mo wá ò pé tá a bá ṣe ni lóore ọpẹ́ là ń dún ló jẹ́ kí wọ́n fi ẹ̀mí ìmoore wọn kí n gbórí adé wá sí gbòòrò. àti sọ̀sẹ̀ ìyá adé wá lé. tábàdẹ̀ nìkan wò dáadáa ibi náà ti mọ́ ba àbí bẹ́ẹ̀ kọ́ tó já sí pé nínú gáràjì wa ń bí orí wa sùn wọn ni ọba nílé ọba lóko ní. àbá ò mo wá wò ó wípé lónìí kí ọba wa dansi pẹ̀lú yín. ẹ̀yin ọ̀rẹ́ adesale. onímọ̀dékun bàbá ń porí àkọni àfi dàlálẹ̀ garaga o òòsàn méjì nílé olúgbà mo dọ́là ẹ̀ mo ṣe èkúndẹ́. wo wo wo kábíyèsí sọ̀rọ̀ lọ́wọ́ filáwẹ́lẹ̀ kábíyèsí à ń gbọ́rọ̀. ní ọ̀la ẹ̀ bá mi sọ fún ọ̀yà lọ́jà àti oníparaga pé kẹ́nikẹ́ni nínú gáràjì wa yìí kó má ṣe pàtẹ́ lọ́la. ọmọ adékọ́lá o. ọmọ adékọ́lá o. ọmọ onímọ̀dégún o. ọmọ onímọ̀dégún o. bóyá ọ̀bà wa tún ti dé. ọ̀bà wa tún ti dé kẹ̀tíkẹ̀. gbẹ̀yà gidigbe. ọ̀bà wa tún ti dé. ọ̀bà wa tún ti dé. ẹ̀sẹ̀ kò yí ọmọ ìwọ́fà ni o. ẹ̀sẹ̀ kò yí ni o. ọmọ àgbọ̀n yíyún ni. ọmọ àgbọ̀n yíyún ni kẹ̀tíkẹ̀ kúlọ̀mọ́ ọmọ ọmọ ọmọ ọmọ àtijọ́ àwọn ọkùnrin dàgbà pàṣẹkùn sí i wọ́n dàgbà pàṣẹkùn sí i ọgọ́fùn yìí sọ́fùn lẹ́yìn. ó sì rí. ọ̀gá ah, ah, láfikún wọn ò pé kí gbélére la wá kó wa ṣe ní fúnba. kábíyèsí lọ́wọ́ lè gbé bọ́. Ajíbọ́lá Àlàbí. yóò ní dayé ọ̀la pàṣẹ àmà ṣeré fún àná. alálẹ̀bí ọdẹ. mo wò pé mi ò ní máa ráyè láti máa wá sọ́fíìsì mu gẹ́gẹ́ bí ọba wọn ò pé ọpẹ́ ẹ̀jáyé kí yẹn kò délé mú fún ọ lóòótọ́ o mo rí pé àwọn ọ̀gá ẹ̀ ló dúró yìí àmọ́ mo ní rísì tèmi mo ní lásìkò tí mo jọba yìí oníkálukú ló máa yó ṣe jẹ ẹ túbì túbì lè kó ṣe ẹ máa wo pé omi ti yàtọ̀. ó yàtọ̀ ó yàtọ̀ ọba. lọ́wọ́ tí orí adé ti di tó ti di tó ti di nǹkan yìí. jẹjẹjẹ jẹjẹjẹ jẹjẹjẹ. kàkà ń ṣá o. mi ò lè pa ariwo. elúbẹ̀lú yẹn. ọba tèmi ò lè pariwo. láàrin ló ti àrà. wọn ò pé ẹ. lẹ́yìn méjèèjì. àwọn ah! àlejò olóyè la ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ó sì wù mí kí n wà pẹ̀lú yín àmọ́ mo nípàdé lọ́balọ́ba láàrin àwọn ọba tó ń retí mi níbi tá a ti fẹ́ ṣèpàdé ọba àgbà fún wa mẹ́ ọba filẹ̀ fún ọba ọ̀ ó ṣáà ti lọ. bákan náà ọba àgbà fọ́gà ẹ̀ ìyẹn náà retí mi. láfikún láfikún ẹ wá bá mi sọ fún yòó ní paraga gẹ́gẹ́ bó ṣe ń lọ lọ́wọ́ yìí pé kí màmú ní paraga o ẹ̀yin màmú ẹ lọ ṣe kí ni. ẹ lọ sí ẹ lè sí èmi ò lè sí. mi lè sí. ẹ wá ní oyin wọn lọ́wọ́ yìí pé ọba mi gbòòrò títì.

bàbá ò ní wú orí àwọn ìyá láyé ò ní wú lọ́rùn orí ẹ̀ yí ni tí n bá ladé mọ́ ẹ wà sáré kàbàkàbà tó bá tó rómi ló máa tó dúró láì rò ó dùn ẹ ò ní dúró. kábíyèsí ẹ wò ẹ má bínú ṣẹgbọn ah, ah, tẹjọ ìjọ òun ni gbogbo problem yẹn bẹ̀rẹ̀ o dẹ̀ rí mi lórí ìjókòó ń bí o tún yìí ń ṣe gbogbo pàlàpàlà yìí. mọ̀mọ́ ní kì í fi pọ́n wọn lẹ́nu nígbà tí mo rí pé wọ́n ti dájú owó wọ́n ti tẹ̀ pálẹ̀ dẹ̀ wọ́n tún lóyún sọ́rùn wọ́n dẹ̀ tún kọ́ sáwọ́ mo sọ pé kí fi pọ́n wọn lẹ́nu. gbọ́n tó sọ́nsùn oní kò fi pọ́n mi lé ṣé o ti gbàgbé lọ́jọ́ kìíní àná ni tí mo fẹ́ wọlé tó yẹ̀yẹ́ mi tó ní mi ní wọlé ara ohun tá a máa sọ fún yín nìyẹn káàdì o ti mọ̀ pé orí mi orí adé orí ọlá orí yìí ni wàá sílẹ̀kùn lọ́jọ́ yàbí lẹ́kọ̀ọ́. ẹ má wọ kábíyèsí ẹ má wọ kábíyèsí ẹ ẹ ẹ lẹ́kọ̀ọ́ fún mi pé ẹ̀ka ìwé aláwìyé abididore ní fásolá ti do tó sọ wípé àgbà tí ò bínú lọmọ ẹ̀ ń pọ̀ sí kábíyèsí. o ti yọnu o starter ẹ ti ní problem tó bá gbé ẹ dé free tó máa yọ sí fún ẹ wà láì ò ní ṣiṣẹ́. wo ẹjọ́ sórí bí ṣe díjú mi ìta. èmi á kún máa bó nílò ìnáwó náà ní gómìnà náà lè jọba lẹ́yìn wá ọ̀la. mo jọ rí rẹ o mo jọ rí rẹ mo jọ rí rẹ o mo jọ rí rẹ. ààrẹ ọ̀gá mi jọba inú mi dùn. mo jọ rí rẹ o. kórìí ẹ bá lè pọ̀ torí mi mọ́ ta fi ń sọmọdé ẹ jẹ́ kí n ṣe lóore kó wá rògbà mo bínú tán ẹ lọ bá dèjì àbí jàkúsí àbí musa wọn wà sálẹ̀ mo ní kó mówó fún ẹ bèrè lọ́wọ́ fa àbí kó search fún lórí Google. ẹ wò kábíyèsí ẹ wo bí mi ò fẹ́ kí ọmọ yẹn gbọ́ ni mo fẹ́ bá yín sọ̀rọ̀. kí ló dé. ẹ wo kó má jẹ́ pé gbogbo àwọn nǹkan tí mò ń gbọ́ yìí bóyá òótọ́ ni àbọ̀ ń parọ́ mi ò tí ì gbà o wọ́n ní pé the fifth day àní ọjọ́ karùn-ún nínú ọjọ́ méje tẹ́ máa lò ní pèbí náà ní ẹ bínú jáde ń bẹ̀ wọ́n lẹ́ lọ gáràjì báwọn kan fẹ́ gbàbẹ̀ pẹ́ fẹ́ lọ jà ẹ fẹ́ gba gáràjì padà lọ́ọ̀ba. ẹ ẹ chairman ọ̀nà fún ọ̀nà ọ̀run ni ibi tó wó ti ń wọlé kí n tó jọba tí ìbá ṣe bẹ́ẹ̀ nǹkan á bàjẹ́ ká ní mi lọ́lọ́jọ́ yẹn ni wọ́n á gba gáràjì mi ẹ bí pé mo yín kò ń pè bí yẹn ẹlẹ́dàá pè bí ẹlẹ́dàá orí adé wọ́n tì mí lẹ́yìn lọ adé gáràjì gbà padà. Ah, kábíyèsí ẹ mọ̀ pé o gba àwọn nǹkan tẹ́ ń ṣe ẹ ní ìdí ẹ ní. ó dà ẹ má bínú ẹ arajé ló ta mí ẹ má bínú ẹ wò inú mi dùn sí bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé kí n lè mọ ẹ̀ṣẹ̀ mi lẹ́ṣẹ̀ ẹ ṣé kò sí yàn mí ẹ mo forí adédọ̀bálẹ̀ fún yín. kábíyèsí mo lè ti gbọ́ pé orí adé ti ń dọ̀bálẹ̀ fún yàn kan ẹ wò ẹjọ́ má bà tèmi jẹ́ o ah no no no ah, ẹ má yàn kan bá yín gbọ́ kò sọ́ba aládé ilẹ̀ yorùbá tó ń ṣe wọn ò dẹ̀ ṣe tílẹ̀ ayé máa fi parẹ́ ẹ ti dọ̀bà ń sìn. ẹ ṣé kò dáa ni ẹ ò dẹ̀ má bínú ẹ má bínú èmi ò mọ̀ pé kò dáa àmọ́ ẹ ẹ mi ẹ̀yin náà ṣẹ̀ mí o yẹ ẹ̀ṣẹ̀ mi ní ọjọ́ ìwúyè mi kí n má wulẹ̀ rí yín bẹ̀rẹ̀ ara àti ara àwọn èèyàn dẹ̀ ń bí mílíọ̀nù pé ṣẹ̀ṣì ń bọ̀ bẹ́ẹ̀ ni mò ń lọ àgbémọ́ra fún wọn mi ń gbé wọn mọ́ra pé ẹ̀ ní pẹ́ dé pé oníṣẹ́ yín ń bọ̀ lọ́nà. ẹ notice pé ẹ̀rí mi ń bẹ <laughs> mi ò lè wá torí pé mi ò nígbàgbọ́ pé àwọn aráàlú yẹn gan wọ́n sì máa gbà kẹwàá jọba ní ìjọ karùn-ún wọ́n lẹ kó ní pèbí ẹlọ́fẹ́lọ́ gba gáràjì èmi ò nígbàgbọ́ pé àwọn aráàlú yẹn sì máa gbà pé kẹjọba bẹ́ẹ̀ ṣe ń pè mí yẹn rí pé ẹ̀ ń pè mí ẹ̀ ń pè mí mi ò gbé fóònù torí mo gbà wọn ò lè gbà mọ́ nǹkan tó jẹ́ kémi wá nìyẹn ẹ máa gbọ́ chairman ẹ wá sọ̀rọ̀ ọba de pé a fẹ́ lọ fún ọ̀rọ̀ olóṣèlú dé láì gbọ́ fún mi tíkẹ́ẹ̀tì ọ̀n gba tíkẹ́ẹ̀tì padà lọ́wọ́ mi ní òun sí lọ́rọ̀ ọba mo yìí gba gáràjì mi tó ń padà sí pèbí lọ́wọ́ kan ni àwọn òṣàtì lẹ́yìn mo dẹ̀ jọba ìjọ coronation mi ó ti báàdì jù tí mo ti jẹ́ kó mọ̀ pé àti ọmọ mi ọ̀wọ́n eléyìí ọ̀wọ́n eléyìí ọbẹ̀ eléyìí ó báàdì gan tí mo ti mọ̀ pé àsìkò tí mo jọba yìí mo fẹ́ mú ọ̀làjú wọlé sílùú wa ni ìmọ̀ àpọ̀ òun èèyàn á wọlé lọ́sùn lọ́sì ìmọ̀ àṣẹ ọmọ wọlé àyà wọn lóye ajá ìṣàkọlẹ̀ dẹ̀rẹ̀ òun wọlé lọ́tún lọ́sì ilé ọ̀la dára mo wá ti jẹ́ kó yọ̀ wọ́n lóye pé àtìkù tèmi mi ìfẹ́ kọ́ńdọ̀ balẹ̀ torí pé ibi tí mo kéré mo fọmọ kékeré joyè mo fẹ́ fàgbà lónìí tó máa lọ dọ̀bálẹ̀ wọn lè lọ fi nǹkan sí ara dọ̀bálẹ̀ fún mi n sọ fún pé mi fẹ́ dọ̀bálẹ̀ láàfin àsìkò bàbá mi nìkan máa dọ̀bálẹ̀ lásìkò tèmi ní ọmọ tuwalẹ̀ buwate ni. buwate. ah gbé dá nìyẹn. kọ́mọ káwọ́ sókè gáràjì nìyẹn àná ẹ ti kú gáràjì ẹ ti di ọlọ́lá ọlọ́lá ẹ ti dorí adé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ èmi ò fẹ́ràn nǹkan bẹ́ẹ̀. ó dà mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ àmọ́ nǹkan pàtàkì tó tó abẹ́ mi débà lẹ́nu ni pé mo ṣe èèyàn òun lóye tuntun ní palace mi ni mo wá rò pé ẹ̀yin tẹ̀ ń rí mi bọ̀ láti bẹ̀rẹ̀ ayé mi wá di bí mo ṣe wà yìí kí n tó jọba ẹ̀yin kan náà lè advise mi mo wá rò pé mo láti fún yín ní chief adviser ìyẹn ní palace tèmi nílùú onísàlọ́ọ̀fù sálú. èmi nìkan tán. bẹ́ẹ̀ ni. ẹ bọ̀ kábíyèsí láti bíi lọ sí odidi ìlú yẹn ṣé àwọn aráàlú yìí ṣé wọn ò ní kí ó tó máa gbà Ah, ah, àbáwọn aráàlú wa ń ṣe èrè àbí ká yẹ wọn kò ní bẹ́ṣọ fún wọn wọn ò ní gbà síta lẹ́nu ah, nígbà tẹ́yìn bá ti gbà pẹ̀tì rẹ́dì láti di olóyè láàfin tèmi ó ti tán bínú bá wá bí mi tán mo lè kọrí sílẹ̀ China àbí Malaysia kí lọ́ọ́ mú sí kó wá kó láàfin tó bá ti sanwó gidi ní ìtẹ́ǹtì wá gbà yìí àwọn tó kàn sí tí màá fi joyè palace ní amẹ́ríkà ni mò lọ mò lọ mú eddie movie àbí kí n mú art kelly láti wá joyè láàfin ẹ ẹ wá mọ̀ kankan ṣe rí oyè tẹ́yìn fẹ́ jẹ yẹn sífà ìfẹ́ tẹ́yìn fẹ́ jẹ yẹn ẹ méjì lè máa jẹ́ o ẹ̀ tẹ́yìn bá ti ń ṣe adviser lọ́lọ́tún ṣe wá rí táyì táìwò owó bàbá àlíyà ẹ̀gbọ́n wedẹ́ ẹ̀gbọ́n jẹ̀rọ ìyẹn á bọ́ sí left side torí pẹ́sẹ́ òsì ló fi ń gbà òun á máa ṣe adviser lọ́lọ́wọ́ òsì ah! ẹsẹ̀ ẹsẹ̀ ẹ̀ burú jù ṣe ẹ̀tún ọ̀bẹ dáhùn lọ́wọ́ yìí èsì mi là ní ọ̀rọ̀ dúró wò èmi àtọ̀ olóyè kan wọn tákù palace eh. Eh, eh, ó gba tì màá náà yẹn lóye gọ́ọ̀bù ló bì lálẹ́. ó dàbàjì mi rẹ̀ ṣe kábíyèsí kábíyèsí kí alẹ́ fẹ́ mú báyìí gbogbo ohun tẹ́ kalẹ̀ yóò tó níwu Eh, princess princess. princess eh, kábíyèsí kábíyèsí àwọn olóògbé torí nígbà tí wọ́n sọ fún mi wípé kẹ́mi sọ fún kábíyèsí o pé kábíyèsí kí wọ́n wá sí ọ̀dọ̀ ẹ o bí mo ṣe sọ fún kábíyèsí báyìí ọba akẹ́kẹ́ bí ẹni tí ọkùnrin ti wà àwọn náà wá ní ipò òkè balẹ̀ bá wọ̀ mọ̀ kí wọ́n mọ̀ náà gbọ́dọ̀ bá òkè ọba ti dé. wàá kẹ́dẹ̀ gba yìí ayé ò ní bàjẹ́ gbogbo tó bá ṣe láyé ẹ̀ a máa tún ṣe ìṣúná. àṣẹ bàbá. torí mo rí pé o ti wá jọ mí lójú báyìí <laughs> èmi náà dẹ̀ jọ ẹ lójú ẹ eh, princess ṣàlàfíà ni ẹ sórí mo tún rọmọ sí ẹ tipẹ́ mo wá rí i pé o ò fẹ́ dáhùn mo á wò pé tó bá gbé súnmọ́ mi kémi gan gbé súnmọ́ ẹ <laughs> ó wò mí yé ẹ princess ṣé tó kankan tó bá tún wá fẹ́ mi àǹfààní ńlá kan wà mẹ́ tó máa rí jẹ o àǹfààní ẹ̀ ni pé wàá kó làjú wàá kó wọ̀lú tí ṣọ̀pẹ́ nílùú tiwa èmi mo mú ọ̀làjú wọbẹ̀ ẹ̀ á rẹ̀ lajú jù lù yín lọ kò tí ì yẹn sìn òun tó àjásìkò tí mi sọ wàá gba ìpìlẹ̀ ṣe já sí yẹn <laughs> òun kàn ti ṣe tọba tọba ló ṣe àbí ẹ wàá pẹ́ láyé níbo ló ń lọ. princess princess. mò ń bá sọ̀rọ̀ ló wọ́ọ̀kà kó wájú mi bẹ́ẹ̀. princess. ẹ i'm sure pé ó fẹ́ mú nǹkan nu mọ́tò ni. bẹ́ẹ̀ princess princess. níbo ló ń lọ. Ah, wàá mò ń tijú ni mò ń pọn ẹ lé o ìwọ ni wèrè gan-an ìwọ ni gbogbo wèrè yìí níbo ló ń lọ. owó lọ ni ẹ ó máa lọ wàdà yẹn kó máa lọ. burúkú ẹ̀sọ́ ah! that's good. Hey, hey, hey, hey, Morel tó lóyè ò gbọ́dọ̀ ṣe ọba ìlú forí adé rálẹ̀ ní gbàgede ǹjọ́ àtọ̀ ò jó àbàmù. ti gbó tí ń yẹ ọba ṣùgbọ́n ṣá àwọn ìwà kan wà lára tí ò ṣe mú kú lára tán tó jẹ́ pé díẹ̀díẹ̀ báyìí ni ò máa mú kúrò ẹ lè fipá tí mo ṣe dúró yìí kẹfí wí àsìkò tí mo wà abẹ́ rí pé ọmọ yín ti yàtọ̀ ni. Hmm? mo sì rí pò yàtọ̀ lóòótọ́. ìyọba ẹ ṣe. bí ò bá ṣe pò yàtọ̀ ni etí méjèèjì ló bá kó yẹtí sí bíi tóbìnrin. Ah, ìyọba ẹ má bínú mo gbàgbé síbẹ̀ ni. Mm ìyẹn kan ọlọ́run tó pọ̀ wọ̀. èwo wá tún ni tìyàwó ẹ̀ tó kọ̀ tó sùn mọ́ kí ló dé tó o fààyè lẹ̀ fún o mọ̀ wípé ńgbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí súnmọ́ra yín déédéé nígbà náà lè máa bẹ̀rẹ̀ sí ṣàbíamọ̀ pàápàá nígbà náà lè máa bí ọmọkùnrin tó máa jẹ́ àròlé àbí ìwọ fẹ́ kí oyè ọba jíjẹ ìkókó nídìílé yín nígbà tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bí adé rọ́pò. ẹ wo ìyá ọba ẹ má jẹ́ kí n tàn yín ó dà pé olórí ó fẹ́ ní lọ́wọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ah ah ní last week láti monday to friday yàrá ẹ̀ ni mo wà ṣó fẹ́ pa mí ni alẹ́jọ́ sáwọ̀dì mo ṣẹ̀ bọ́ sí gbòòrò ṣó ojoojúmọ́ ló fẹ́ máa jì mí mọ́lẹ̀ ni ìwé ìlú sọ wípé mo fẹ́ kéré joyè kí n fàgbà ló ah ṣó fẹ́ gbẹ̀mí mi lé mi lọ́wọ́ ni dájúdájú a jẹ́ pé olórí òun jowú ni. ìran obìnrin náà ní í jowú ó fi hàn wípé bí bá ṣe pọ̀ yín kò tí ì tó náà ni fàyè lẹ̀ fún kó o bá ṣeré kó jẹ́ kọ́kàn ẹ̀ wálẹ̀ o ti gbọ́. mo ti gbọ́ mà. kábíyèsí kábíyèsí. màá ṣèfẹ́ mi. olórí. Ah, hey, ah, I really love you. Oh, my love. máa lọ sílé ǹsìn. tó bá ti di ní four thirty láàárọ̀ ọ̀la kó sáré padà wá gbé mi. wọn gbọ́dọ̀ sùn gbàgbé o torí kábíyèsí gbọ́dọ̀ mọ̀ pé mo wá sí club ṣùgbọ́n four thirty wọn ò dẹ̀ gbọ́dọ̀ ṣáájú mi jí ṣùgbọ́n ìyàwó ẹ̀kọ́ rẹ̀ baby why? Why you make promises you cannot keep? ṣàlódò kí làbẹ̀ làbẹ̀ náà mọ̀ ní. club lélẹ́yìn náà anybody ló lè fọ́ ọ lè ẹ́ ọba onífàájì ni wọ́n gbàgbé. <laughs> ó mọ̀ bọ́ tó ṣẹlẹ̀ ṣé wàá dúrà láti lọ rí ní sèkàtì ẹ̀gbọ́n kan tó fẹ́ sọ. o ò lè jọ ní ẹkú tó mọ́ mi lẹ́sẹ̀ kó wá fi wọ́n mi lọ. you're so mean ẹ she ká kàn lọ rí lásán kó o pọ̀ pọ̀ sí o fẹ́ sọ ló fà yẹn sí anyway mo ti mọ̀ ẹ́ pẹ̀lú wa ẹ̀ wọ́n ló mọ̀ decide. <laughs> Yeah place. kò problem ọkọ mọ̀ mi tó bá ti ń sọ̀rọ̀ òṣì má dẹ̀ wọ́n kiri kúrò wájú there is no big deal about that mo ti ṣe é. káàdì ṣe tó bóyá ohun tí a bá wá síbí náà ni ẹ eh, má bínú ọ̀rẹ́ wa ṣé ọ̀run ètò àdúgbò ṣé wọn rí pé mo fẹ́ yà dé yúṣà ah, kábíyèsí orí yìí jù ẹdógàn ẹdógù dájú dájú ìfẹ́ wà tó mi ló pa mí bí ọtí. ẹwà tó mi. má bínú torí mo mọ̀ pé alẹ́ mi alẹ́ late this night ìyẹn ló jẹ́ kí n wá wò pé mo láti wẹ̀ wá sí club kí n gift wá fún ẹ kò jù bẹ́ẹ̀ lọ. you must be very very stupid. orí Ade. sórí Ade. ló wá ń bá wíwìn àbádé kọ́lá. and you shut up you don't talk when i'm talking and as for you mr so-called Ade or Adekola, or whoever you call yourself. Adekola, Adebayo, Adébáyọ̀ Salu of Salu one. shut up. kábíyèsí kábíyèsí. orí wọn kémi ehó mi ẹwà tó mi kí n tẹ̀lé ẹ lọ sóòtẹ́ ẹ̀ ọ̀hún kí ló ń ṣe ẹ̀tọ́ ń ṣe bìkìní báyìí ó lè farabalẹ̀ ṣe bọ́ba ló pé ra all in the name pé torí pé o fẹ́ fún mi ní gift kébì wá tẹ̀lé lọ sóòtẹ́ ò rí gbórí òpè ara tó mi. màìyá jẹ́ kó ṣe bó ṣe wù ọlá ìfẹ́ ló ń jẹ ṣé táìmù torí adé máa wà tálẹ́ lè àti pé ṣe rí ọba wà láàfin Adékọ́lá lẹ̀ ń wò yìí ojú ẹ̀ lọ ẹ̀jẹ̀ ń bọ́ lórí fẹ́mi sọ̀rọ̀ wọ́n nà wọ́n ẹ̀yin méjèèjì ẹ máa wojú ara yín kó máa wojú tèmi. Um, kí balẹ̀ sí o balẹ̀ sí. wọ́n á má ṣe bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ó gbà mí létí. confam correct. Ah! ẹ fi mí lẹ̀ ó tọ́ ọkọ mi. gbàdá ní fún mi. ó ti ṣe bẹ́ẹ̀ ah, ó ti ṣe bẹ́ẹ̀ máa wá jọ lójú máa jẹ́ kó mọ̀ pé wọ́n gbọ́ balẹ̀ tí ṣáà má jẹ́ kí n ṣíjú wọnú adé ṣe ọmọ tí mo gbélé lọ́wọ́ yìí onísàánú ni mo gbélé yẹn mo ti gbé kọ́lí bẹ́ẹ̀tì wọ̀ gẹ́gẹ́ bí national union kí n tó wá jọba ọ̀ sọ fún ẹni wọ́n gbẹ́ mi létí wọ́n àgbẹ̀ mi létí. àwọn tó wà lókè máa gún wọn bí wèrè máa gbẹ́rọ̀ mi ọmọ ìlàgọ́ mẹ́rin lè tún yín rí méjì méjì kí ló ṣe kí ló ṣe kí ló fẹ́ sọ. wọ́n ti lọ adé àti gẹ̀rẹ́ ah, newspaper gbọ́dọ̀ bá yín bí. news what. newspaper newspaper àwọn gbọ́dọ̀ bá yín bí. fi sílẹ̀ jẹ́ kó gbé mi sí pépà kí ló ń wá tún lọ dùn gbé mi sí front page wọn polówó mi nìyẹn. ok gbogbo yẹn ò jẹ́ kọ́kọ́ sẹ́yìn. O jẹ́ kọ́kọ́. kò ní mílì sẹ́yìn. pé kí ni pé ọba ń jà gbòòrò lọ́wọ́ ìgbòòrò máa nì ìgboro máa mì lálẹ́ yìí ọ̀bọ̀n dàgbòrò orú tó bá ń bọ̀ àtẹ̀kọ́ náà ò dá omi ìgboro títì omi ìgboro. ẹ mo ní ṣé kẹ́mi kúkú dé adé. Ah! yé ọ̀fẹ́ dàbí orí sànú wà tí ọba dàbí ẹ̀rọ ọwọ́ ẹ̀ kú ni. Ah, ok mi ò dé mọ́ bò tí bá kọ́ la ti máa gbé dáàfin. gbé dáàfin ó dáa mi ò dàdé mọ́ máa ṣọwájú kí n máa tẹ̀lé lẹ́yìn. bọ̀ kábíyèsí ẹ má nà ọwọ́ o. inú bẹ bí mi ẹgbẹ́ ni mo fi ní kó club. ah ẹ ti rí kẹ̀kẹ́ níbo ah, máa tọ́ yín lójú. ẹwà tómi òrékè mọ́ bá pẹ̀lẹ́ o wọ́n ní ọmọ yín kò ní gba òjò kò má fẹsẹ̀ kọ ẹni ní pẹ̀lẹ́ ọmọ ayọ̀ sójoojú ọ̀kan là ń kẹ́ ọmọ ọba a ò lè nítorí kọ́mọ má kú kọ́mọ ó máa gbọ́mọ ara bàbá ẹ̀ jó abẹ́ orí ibi bàbá ayé ọmọdé abẹ́ orí ìgbórí adé báyé ọmọdé. bẹ́ẹ̀ tó lórí ẹ bá gbọ́dọ̀ gan south èmi mo yìnbọn o ah. kò sẹ́yìn kan tó yẹ mí ni mo yìnbọn ah, mo dúpẹ́ fọlọ́ ọlọ́mọ dúpẹ́ o níjọ́ ni mo ti sọ ládùúgbò yìí mi mo lè rí first time rí ẹ dábọ̀ lálẹ́ báyìí. ọdẹ ah. bábí hmm. bábí ní kí sọ ní wọn mú ni. mo ti mú un. ọwọ́ ó tiẹ̀ ti dà bá. ẹ̀yẹ ṣé wo sí ayé ò ní dà. wọ́n ti máa lóru rì. club la ti ń bọ̀ sá. club oṣù abẹ́ ìsirè ni club lẹ́mọ̀ lẹ́mú la báyìí ṣe aṣẹ́wó ní ká pè é sí ni àbí náà bì. àkínṣẹ́ṣẹ́ o. ibo náà ti ń bọ̀. èmi ò mọ ọlọ́run bọ̀ láti club. ẹ ń jalè ẹlẹ́njẹ ẹlẹ́nlọ club yóò jẹ́ pé gbogbo èèyàn obìnrin olòṣì ni ẹ pa lọ́wọ́ club club club ṣe à ń gẹ́rẹ́ ni ọ ní àbí kíni. bá a bí ní kí dúró dúró dúró wo wo ẹsẹ̀ ọ̀gá aṣẹ́wó ní ọ̀jẹ̀ o wo wo wo wo ohun tó wọ̀ gbójú òkè. Ah. mo dagun lálẹ́ yálà ya mi tó bí mi ah, bíire kó lóun fẹ́ mú yín kí ló wá lè kí la ṣe fún yín kí lè fẹ́ tíra mi fún ah, ẹ fẹ́ wo bóyá ọ̀dẹ àdúgbò yìí o bóyá àmọ́ṣẹ́ bóyá àmọ́ṣẹ́. ẹ wo ẹ wo ẹ wo mi ò tiẹ̀ sí in the right state of mind fún gbogbo ẹjọ́ yín yìí nǹkan tí mo ṣàfẹ́ lọ́wọ́ yín ni pé Ẹ̀sìnmídé Palace. àti pé náà irun yìí ò ní báyìí kí ló ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ tí ń bọ̀ lóru. ṣé o lè ga mọ́tò lọ́wọ́ yín ni àbí kílẹ̀ ń wá kiri lóru. àbí olè wo ló gba mọ́tò lọ́wọ́ wa. ṣé bí olórí burúkú ọba àlù asálù yẹn òun ló princess ó lù ú seriously. kò ní da fún ọba àsálù ayé ò ní da tọmọtọmọ yóò ṣòfò ni àbọ̀ sí èrè kò dábàá yàrá yẹ ẹni. bábílíkì dúró dúró etí panápaná ìgbọ́re lẹ́nu iṣẹ́ etí rẹ̀ ò tún gbọ́re mọ́. àṣẹ wà kọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́lẹ̀ ni ẹ eh, eh, wo ẹ má wọrí ẹ ṣàtẹ̀lé mi torí àwọn ọlọ́dẹ tó kù kọ́ má bàa dá dúró ẹ jọ. tẹ bá wọn pẹ́ ẹ bínú mọ́. ẹ tẹ̀ mẹ́lẹ̀ kọjá mi ẹ bá tẹ̀lé mọ́lẹ̀ bá bínú. ẹ ẹ ẹ mọ̀ wọlé ẹ̀kọ́ mi. dìde dìde mo ti ti ọmọ ọba. yà sọ fáwọn. ẹ wo gbogbo ẹ̀yin ọlọ́dẹ ẹ bọ́ ọ̀tá o ẹ bọ́ ọ̀tá princess ní í lọ o ẹ bọ́ ọ̀tá o. wo wá wo ikú ọ̀rọ̀ ikú ọ̀rọ̀ lójú ọ̀nà ẹ ẹ má fi nù mí mọ̀mọ́ jẹ wọ́n ní kàkà kíkorò ọmọ dùn bẹ̀ tapá titan rẹ̀ ni ó dá sí i ẹ wá dákẹ́ jẹ́jẹ́ tẹ́ ẹsẹ̀ mọ nǹkan tó bá àná fojú mi rí ọba àṣálù tònítúndé ó tún tẹ́jú mi mọ́lẹ̀ ọ́gù ẹ̀ ń pòwe fún mi kọ́ òwe tẹni tí ẹ bá bàjẹ́ ọkàn mi. kábíyèsí àtúbẹ̀ ọ̀rọ̀ kábíyèsí àtúbẹ̀ ṣe la ní káwù pé ká máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ pé ká jẹ́yìn tẹ́jú lórí wa báyìí ni ká ṣe ká sì ṣe bẹ́ẹ̀. dídákẹ́ jẹ́jẹ́ ẹ̀yin kí ló wá nítumọ̀ sí ẹ a ní ká tọ̀ ọ́ bó ṣe yẹ ká tọ̀ káṣẹ́ ó sì wá látọ̀dọ̀ àwọn aláṣẹ ọ̀tàn. Hmm. ọ̀tún hmm. balógun kábíyèsí o hmm. èmi ní àbá kan kí làbá wọn yorùbá bọ̀ wọ́n ní ìlú tí ò bá sófin wọ́n ní òṣìṣẹ́ sílẹ̀. lóòótọ́ àkàwé ṣùgbọ́n àkàlàkàyà àkọ́gbọ́n orí. ṣé bí òfin kan wà táwọn ìjọba ṣe tí fìyà jẹni tó bá tún fìyà jóbìnrin ẹ jẹ́ ká fà lọ́wọ́ pàlọ́ kó gba ilé ẹjọ́ lọ kó sì gbabẹ̀ lọ ẹ̀wọ̀n. ẹ má wí bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ torí ká jìyà báyìí láti já má jìyà lọ́fà ah, ẹ má sọ bẹ́ẹ̀ fún ẹ má ẹ má tiẹ̀ jẹ́ ń gbọ́. kábíyèsí o. ṣé bí ọba àná bó ṣe kọ́kọ́ gbégbèsè náà rí ńgbà náà lọ́hùn tá a kọ̀ tá a ṣe nǹkan kan ṣé bí torí kórúkọ ìlú àmọ́ àbàjẹ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìlú tá a ti ń pè nílùú arẹmọ kí nǹkan ti gbọ́ ńlá ṣeéṣe nǹkan kan eléyìí tún dé yọ̀tún tẹ̀mí lójúmọ́lẹ̀. kàbíyèsí o. a ò ó ti o ká má gbọ́ ká má gbọ́ ó ti ó ti ó ti ó ti wá ogun ó wá ṣọṣọ yóò sì ríjà ṣọṣọ balógun o. kàbíyèsí o. ẹ lọ dira ogun ẹ gbọ́ ẹ kọ́ ọmọ ogun jọ mo fẹ́ ta tán pẹ̀lú wọn hmm. ta ni ń jẹ́ ọlọ́pàá kí ni ń jẹ́ ilé ẹjọ́ ta ni ń jẹ́ ọ̀dà pé níwájú ọ̀dà pààyàn kábíyèsí o. ńgbà bá mú gbogbo rẹ̀ tá a fọ́ lójú pọ̀ mọ́lẹ̀ àwọn náà ni yóò kọ́ ọlọ́pàá wá tá a jọ fi yanjú ẹ̀. balógun kábíyèsí o. ẹ lọ bá ń káwọn ọmọ níjọ ẹ dira ogun ẹ pàrókọ ogun ránṣẹ́ sí wọn wọn ti wọ́tẹ̀ wọn ó sì rí ṣọṣọ. ó pẹ́ di náà yẹ kí balógun lè ṣiṣẹ́ rẹ̀. kábíyèsí báwọn olóye ti ṣe sọ ẹ bá jẹ́ àrò bẹ́ẹ̀ bàbá. mo ní wọn fẹ́ bẹ́ẹ̀. torí pé láyé àwọn baba ńlá wa la ti máa ń ṣígun kò sẹ́ni tó ń ṣígun mọ́ọ̀sì kábíyèsí. àní orí tí mo fi ṣèwé wọn ọ̀bẹ dànù ọ̀tún. gbogbo ní tí mo fẹ́ nù. ẹ jẹ́ ṣígun. balógun kábíyèsí ni báwọn ti fẹ́ nu ẹ sígun kẹ́ ẹ lọ́ọ́ rè jagun bọ́n mo gun ni ẹ fi wájú gbọ́ta kẹ́ ẹ fẹ̀yìn gbọ́ta kẹ́ ẹ fi gbogbo ara kó bọ̀ mí. ọ̀dà tó bá láṣẹ. ẹ wo bí mo ṣe fẹ́ rèé ìlú àrẹmọ mo fẹ́ kẹ́ ẹ bá ń pàdé ọ̀rẹ́dà kó di ìlú àpamọ́ kò jù bẹ́ẹ̀ lọ. kábíyèsí o. kábíyèsí o. ogun tí ò rí bí yan tí ò rí bí ẹ̀kọ́. yàrá bàbá ti wá kí sí ọ̀nà bàbá ìwé ìjákùn wọn wà ní kí ni kọ́ lórí ìjákùn tó ń jẹ lówó ìwé. ẹ balógun èmi ò sí nílé wọn ní ká ẹ ṣígun. ò sí nílé ṣé bí lójú kábíyèsí ṣe ní ká lọ ṣígun. èmi ọkùn mọ̀ pé alápá kan lè ní kílẹ̀ mi fẹ́ ṣe àfi tí wọ́n bá rí mi ń gà. ọ̀tún. ọ̀tún ah, ọ̀tún bọ́lọ̀ tó fẹ́ lọ ọ̀tún ní wọlé adélélè mi. nà á tó sí. kò rẹ rárá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tún ọ̀tọ̀ òsì ọ̀tọ̀. àtọ̀tún sòsì má bàbí kan jẹ́ àtọ̀tún. àwọn wèrè ní sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó tún ọlọ́lọ́tọ̀ kó sì ọlọ́lọ́tọ̀. owó sì kò sí ọtún. ẹ wà lé ni o ẹ wà lé ni òṣèré dájà o. má lọ jà kókó jà kókó pa ètò ojú ogun kó kó mẹ. ṣé ẹ ṣe ni. a ṣe tán ní kábíyèsí. tí náà là ń ṣe. Ah. Adékọ́lá Ìjọ̀gbọ̀n alẹ́ kókó Adékọ́lá Ìjọ̀gbọ̀n alẹ́ kókó àpáta pàràpàrà ẹ̀ lájú ìgbà àpáta tí ó sunwọ̀n tó lóko ó dá a sí a ò kúkú ṣìlú ní ọba láṣìyàn mọ̀ràn wèrè bí òbúkọ alára ìbálẹ̀ bí èkó adékọ́lá o. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. olóyè tó bá láṣẹ olóyè kò sóyè mọ́. ẹ bàbá. wàhálà ti wà o. wàhálà o. kí ni mo mú dání. Ah, ah, kábíyèsí <laughs> ṣebí ọbẹ̀ olówó ẹyọ ni. <coughs> ọbẹ̀ aládùn lélẹ̀ ìjàre. aládùn kọ ọbẹ̀ ògúnjì mi nù ẹ̀yin ọ̀gbẹ́ méjèèjì àròkò náà pinlẹ̀ yorùbá ẹni tó máa fi ṣọwọ́ sí wọ́n ń bọ̀ àkókò jà ní ẹbí tara tọmọtọmọ ni láàfin náà dẹ̀ ni ah, ah, kábíyèsí ṣé láyé ọ̀làjú yìí ọ̀nà ọ̀fẹ́ kógun wá jà wá wá mú ọ̀bẹ olówó ẹyọ àtàládò ọwọ́ fi ránṣẹ́ ṣe bóyá kọ́ mẹ́sẹ̀gì wá sórí Facebook ni. ha ha hey ah kọ́pìngì mi ni ọ̀dẹ̀ ẹ wo lálá ọba ìlú àrẹ̀mọ tó lọ sókè mi ń fẹ́ kó padà wálẹ̀ torí tó bá wálẹ̀ kò ní ṣe kó mọ́ kábíyèsí ṣẹ́ni tó bá ní gidigbo gidigbo ni kò ń ṣọ̀rọ̀ èèyàn kan ṣẹ́ni báwa ṣe wà yìí gbẹ́ tí wò léegun o ṣùgbọ́n ẹni tó bá tẹ̀ ọlọ́run ọba ó máa ṣe kí ni agaro àwa tìrò ẹ ṣáàmọ̀ ọlọ́run. kábíyèsí ẹ má yẹ ká dara wa láàmú mélòó ní ìdùn gan-an káyé fi ń gbúrò ẹ̀ sá. Ah, ah. ṣé báwa náà rèé àbáwá kọ́ mélòó mélòó ogun tá a ti jà kọ́lọ́n tó gbé wa dípò tá a wà yìí ẹ fàbíkú wọn sílẹ̀ kó máa fọ̀run ṣe halẹ̀ kó níṣó wájú àwa ò tí ì ṣe tán ọmọ tuntun ọ̀hún ṣàkó pa àwọn bá wo. ó ṣe ẹ gbà mí tá a bá pẹrun ẹlẹ́sẹ̀ mẹ́rin kó wá sáré ìdè ṣó tó sọ́pọ̀lọ́ ni torí pé lálàlú ọba rẹ̀ mọ tó lọ sókè tó bá padà wálẹ̀ mi ìfẹ́ kó ṣe kó mọ́ ṣé gbọ́ mi yé láti wákàtí ìlọ àti nísinsìnyí mo fẹ́ ṣègùn mo fẹ́ ṣígun Mo á fẹ́ rán ẹ sí MC Olúọmọ. Koko Zaria abu stainless. ni kò múra sílẹ̀. ẹ àti ajagungbadé tìlú èkó mustapha sego ẹ kábíyèsí ẹ má wàá gbàgbé fẹ́mi j pro. ni kò múra sílẹ̀ <laughs> kẹ wá bá mi ránṣẹ́ pọ̀ mọ́ mi tó láni danger àti kúlẹ̀ poli kí gbogbo wọn múra sílẹ̀ mo ṣígun. ẹ ogun ẹ á ti ṣì. mo ti ṣígun báyìí. ẹ má ṣe o kábíyèsí. ọ̀tún fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. kábíyèsí ẹ jọ ẹ já ní sùúrù sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ ogun ọ̀dá o ẹ wò kábíyèsí ẹ má ṣe bẹ́ẹ̀ o ìbẹ̀rẹ̀ ogun láàrin o àmọ́ tí ó parí ẹ o. ṣé ṣeréṣeré lẹ pè ní ẹ̀yin olóyè ló bí ṣeréṣeré o. ìmọ̀ràn ní ẹ má sí ẹ sí tó kíkẹ́ dúró náà tú ẹ sí ẹ dúró náà kí lẹ́yìn sọ tí ò dùn ẹ wò kábíyèsí ṣe fẹ́ gbọ́ ń tẹ́ fẹ́ dálẹ̀ yìí yóò bára lé yóò bára oko. bẹ́ẹ̀ni a nígbà kẹ ṣígun ẹ lè ṣí kọkọ. Ah, ah, ah, olóyè ẹni ẹranjú mọ. bẹ́ẹ̀ni. ṣí àgbẹ̀ àgbẹ̀ ọ̀rọ̀ bọ̀ mi. ẹ wo ẹ bá ní kẹrù mi. pàjọ́ sí i àníkànjẹ́ bá sí i ẹ̀jẹ̀ sí i. ọ̀ọ́ tinubu bí mi tán tinubu bí mi tán. kúrò fún àbí. kí ló dé kí ló dé kí ló dé kí ló dé. ẹ káàsì bólódà. ẹ mo fẹ́ yára dọ́dọ̀ àwọn èèyàn mi lẹ́kọ̀ọ́. tẹ́ẹ̀dẹ̀ rù báyìí ṣéènì padà lẹ́ẹ̀nì ni torí èmi fẹ́ mú ṣéènì wá fún yín. ṣéènì ṣéènì ṣéènì ó máa pẹ́ díẹ̀ torí mo fẹ́ fara mọ́ wọn. ta lẹ wá fi sí ṣọ́ọ̀bù báyìí. ṣọ́ọ̀bù <laughs> ṣé o mọ̀ pé tẹ́mi bá wà lèèyàn ráyè fi sí ṣọ́ọ̀bù àbí kó tiẹ̀ ní òun jókòó sí ṣọ́ọ̀bù. Ah, ó ti yé mi ṣé nítorí ìjà díẹ̀ tó fẹ́ jà lẹ̀ ṣe ń sá lọ. <laughs> ó bẹ́ẹ̀ ìjà díẹ̀ hmm. àbí ogun Ah! Ah, ó ti yé mi ó ṣe mí lànà pé ẹ ẹ mọ̀ yàtọ̀ nínú kùtùkùtù àti kùtùkùtù ṣé ẹ mọ̀ pógun ẹ̀ǹkan ló máa ń bẹ̀rẹ̀ wọ́n á para wọn lọ ṣùgbọ́n eléyìí ìjà lásán ni wọ́n ti dájọ́ sí wọ́n ti mọ ibi tó ti jọ fẹ́ pàdé kí lẹ wá ń sá lọ fún. ìyẹn jẹ́ carnival àbójẹ́ kò mọ àbójẹ́ òkú tí wọ́n ń dájọ́ sí ọ̀rọ̀ dẹ ló sọ lẹ́nu mo ti mọ̀ pé tí wọ́n bá ti délùú báyìí ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n ń bọ̀. Hmm, orí mi kọ̀. orí tiẹ̀ kọ̀ wàá ní kémi ò dúró. sọ ọgbọ́n àrò tó bá gbọ́n ogun kì í kó àsìkò lọmọ ń lọ wọn kò rẹ. òótọ́ dẹ̀ lọmọkùnrin yìí sọ èmi náà tètè bára mi sọ tọ̀rọ̀ màá tètè fìlú lẹ̀. Ah. Eh, eh, chairman ẹ ká má parọ́ <laughs> náà ti tẹ̀ fún mi mi ó dà pé ó rí bákan lẹ́nu mi. Ah! ayé burúkú lẹ̀ jẹ́ ń bí ó yàtọ̀ sáyé palace mi ẹ mọ̀ tẹ́ máa ṣe ẹ má bínú brother mi ẹ mọ̀ pé mo ṣe mọ́ yìí for the first time ni ẹ gba fóònù mi ẹ yà mí kí fi lè wọn olórí láàrin pé ah ilé iṣẹ́ àmà mi tí mo wá mo bínú tán bẹ́ẹ̀ mo dẹ̀ jáyé tán <laughs> ẹ yà mí wọn láti kó kẹ yà mí tìkàtìkà. kábíyèsí ẹ wá jókòó. ẹ jókòó ẹ jókòó. kí ló dé ní kí jókòó. ẹ dúró bẹ́ẹ̀ ṣe gbé ọtí àti ìgò dání ẹ wá post ẹni kan yá yìí ah, pẹ̀lú ọtí lọ́wọ́ ṣé àwọn pé táwọn oníwèé ìròyìn àwọn jọ́nálìsì bá rí yín wọ́n máa gbé yín sínú pépà ni. ẹ gbà mí kẹ ẹ máa wo chairman ẹ mọ̀ pé tí wọ́n fi lè yà mí lásán àmì ìtàn gbé mi sí front page wọn pépà wọn máa tà <laughs> wọn polówó mi ni ṣẹ̀yẹ kẹ́hìndé tó bá ti wá sí palace tí n bá ti ju ìrùkẹ̀rẹ̀ sí ó ti tàn àgàgà mèyàn máa kí pẹ̀lú gbogbo wọn wà ń gbádùn mi nígbà tí mo ti dórí tẹ̀ báyìí pépà wọn máa ń tà ni <laughs> ọtí mélòó mo ti mú bí iṣẹ́ máa mo ń mọtí yó bí olórí burúkú ni tí n bá yó tó ń gbà mí báyìí manga ìkórè adé ni mí mo ti yó lọ́jọ́ kan tòdè sẹ́ni pé olórí láti wọ́ mi wọnú yàrá lọ ni tó wọ́ mi wọnú yàrá tán <laughs> olórí gbò mí jìgìjìgì mi ò mọ̀ ara àti rárá mo kàn rí pé mi rí ẹni tí nǹkan lára mi ni. kábíyèsí ẹ mọtí ẹ ń yó ẹ dúná níjọ́ wo lẹ́yìn gbọ́ pé àwọn orí adé bíi ọ̀ní ọ̀fífẹ́ ẹ àbí ọba adé ẹmí làmídìí aláàfin ikú bàbá yèyé àbí ata ọjà ọ̀fọ̀ ṣogbo àbí akíolú olórí gbogbo èkó ìjọ eh, òlẹ̀ gbọ́ pọ́n ṣe ògbórú kàtìkàtì báyìí rí eh, eh, kábíyèsí ẹ wò tí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa òru hẹrẹ ò ní jẹ́ kéèyàn sùn kábíyèsí ẹ wò gbogbo ìtẹ́ ìṣe yìí èmi ò nífẹ̀ẹ́ sí o can you imagine ọmọ akóredé láyé civilized world táwa yìí kí ìlú kan àti ìlú kan kọ́ máa náà tó fẹ́ bára wọn jà kọ́ náà fẹ́ jagun. o oh, ẹ̀gbọ́n yẹn náà inú pépà lẹ ti máa gbọ́ ókè ẹ sọ fún mi um, brother mi tí mo mọ̀ for the first time ẹ sọ fún mi mo lọ sí club ti ṣe wo club báyìí mo wá rí babe kan O fine gan ọmọ wo lélẹ̀ wọn ni princess ìlú kejì ah, ah, ẹ lọ pọ ọmọ yẹn wá fún mi pé kí ọlá yí wọnú ọlá ló pẹpẹ sí má pè wá sísàlẹ̀ mo rẹ̀ lọ́ba the next thing báyìí ó gbé fọtí fọba ni. kábíyèsí ibo lẹ́lẹ́ lọ yìí. mo lọ sí club of course. chairman mo ti sign out báyìí. Hmm, ẹ ti lè sign out to rọ́ọ̀sì ẹ ti gbọ́ kankan lẹ́nu mi mo wá ń bá sọ̀rọ̀ lọ bó gbé fọ́tí fún mi ni wọ́n gbé ah máa pe èmi ló gbá létí báyìí mo wá gbé adékùn lórí mi mo gbé sílẹ̀ torí yẹn gangan ni kábíyèsí mo wá gbé adékọ́lá wọ̀ the one and only chairman Lagos garage mo gbé wọ̀ mo lù bí wèrè mo lù bí bàrà mo wá lù bí aṣọ òfì bàbá ìwá láti pàrọ̀ kò ránṣẹ́ sẹ́mi ní pálásì tèmi pé ẹ o pẹ́pẹ́ sí o àwọn ń bọ̀ àkógunjà mi wọ́n pe èmi mo bá bínú tó pé ah èmi lẹ pàrọ̀ kò ránṣẹ́ sí mo bá pọ̀ ọmọ mi mo pe àjọngọ́lọ̀ mo pọ̀ wọn bí ṣáná pé ẹ̀yin ọmọ mi òkú wọ́n ń bọ̀ níwájú mo rántí pé àwọn mc náà gbogbo ọmọ pé àwọn mr paseko pé pọ́ǹpì rè ẹ bá mi yìn wọ́n tẹ bá ní tó máa fi oògùn báyìí ẹ fìbọn ṣe fọ́ọ̀kì fún wọn wò tán ṣé ẹ wá lógun ogun abẹ́lé sì ni. ẹ ò kábíyèsí gbogbo àwọn gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí kò ń ṣe nǹkan tó bójú mu ẹ wò ẹ jẹ́ sọ fún yín ṣe rí ogun ọ̀nà ogun àbí wọ́ àbí kílẹ̀ pẹ́ńsì tẹ́lú fẹ́ wáyé yẹn kò gbọ́dọ̀ wáyé mò ń sọ fún yín sìn gẹ́gẹ́ bí adviser tí mo jẹ́ sí yín láti lẹ̀ mo dẹ̀ fi kó yẹ kẹ́ gbọ́. Eh, eh, adviser ẹ kò jẹ kò ní lè work ah, kò lè work ogun wo tí wọ́n sọ pé mo ṣèké tí mi ti bẹ̀rẹ̀ ogun ẹ wo ẹ gba adviser yín mú náà bẹ̀rẹ̀ kó fún mi ẹ má jẹ́ rí yín palace mi ẹ wo ẹ má jẹ́ kí n tàn yín. Eh, ẹ̀yin bẹ́ẹ̀ má wá sí palace for now because ìṣẹ́dẹ̀ ti ń lọ lọ́wọ́ mo ti bínú tán ọba ìlú àrẹ̀ wọn á mọ bó ṣe ń lọ èmi kan máa kẹ́wọ̀n ògùn wọ̀ ni màá jó lórí tóòtù nígbà pé mi níbọ̀ ẹ̀wọ̀n ní dúró àwọn tèmi náà ti bá ti ń bínú tán ní bára tí bá ti ń ṣe báyìí àwọn olóyè náà dúró mo ti bínú tán ah, mo bínú ah, kí ni kí ni ìkan náà. orí báyìí mi ìrírí ẹ̀ láyé mi mi ìrírí láyé mi ẹni mi ìmọ̀ bẹ ṣe kú mi ìmọ̀ bẹ ṣe kú. kábíyèsí rè ọba ni ọba aládé. àwọn aráàlú sálú wọ́n gbọ́ ewúro sí ọba wa lójú wọ́n tẹ̀ ní ojúmọ́lẹ̀ ọba wa sì sí ní káṣígun a ti ṣe gbogbo ètò tó yẹ ká ṣe ọwọ́ àkùn sọ́wọ́ òòṣà àrẹ̀mọ tó ayékọ́ndú ọ̀rọ̀ dọ̀wọ́ ẹ. sẹ́ẹ̀rí ìdánilójú ti wà ikú gbogbo ìrì máa lọ rí kẹ́ máa bọ̀ rí ṣó ti yé yín a ti déèdì gbogbo òrìṣà ìjálálẹ̀ rí pátápátá adéèdì Ọbàtálá arúbọ ẹ̀bọ̀fín adéèdì Ṣàngó arúbọ ẹ̀bọ̀gbà abọ́ Ògún adábì obìyàn àrídájú wa pé gbogbo èrè máa lọ rí kẹ́ máa bọ̀ rí. àṣẹ. àwọn alárèké ká mọ̀ pé gbogbo ọmọ ya kàràbá kó wọ̀ ní epo n rò máa kó bọ̀ bẹ́ẹ̀ ṣe ń kó wọn lọ gbogbo ọ̀rọ̀ máa kó bọ̀ lágbára lọ́hùn akẹ́rù akẹ́rù ẹ ní parun tó ti yé yín. ṣé bẹ́ẹ̀ ṣe ń wòye ayé tá à ń pè o wọn kò ní dábọ̀ bòmí kó wọlé o kò sì má ti fẹ́ gbẹ̀bọ̀n wá kó jẹ́ mẹ́rìndínlógún èèní wọlé o èmi rèé báyìí ẹ̀dán o ọ̀hún dán wò rèé bí ọkàn rẹ olóyè. ìbọn kì í pamọ́ ògùn bẹ́ẹ̀ni ó rè é. ọ̀rọ̀ bá kọ̀kọ̀ ìbọn kò tún parú yín mọ́ ṣé ó ti yé yín ìfọkànbalẹ̀ wà. Ah, ẹ má bínú sà ẹ sà nígbà tí àwa sùkúrù wàhálà kékeré kan ṣẹlẹ̀. bí bàbá yẹn ṣe dé nìyẹn tí wọ́n náà fẹ́ ru wa lágbára ṣe rí something similar sí nǹkan tí ẹ fi sí arábẹ òun náà fún gbogbo wa ká fi sọ́run nígbà tá a fi sọ́run nígbà tá a débi tí a ti fẹ́ lọ báwọn ẹni yẹn jà ẹni tó sáré síwájú nínú wa báyìí wọ́n ṣe ń jìnbọn fún un nìyẹn ló bá kú so èmi wá ń rò bíi pé bóyá bẹ ṣe so kinní yẹn mọ́wọ́ pé bóyá ká mú bọ́n ká yìn mọ́ yín ká fi test ẹ o. yes confam. irú èèyàn wọlé mú wáyé. bàbá ẹ bá bínú mi ò rò pé bí ó ṣe ṣe nìyẹn compose ara rẹ yàtọ̀ sí yẹn yàtọ̀ sí yẹn Ah, ẹ̀gbọ́n wí ni ikọ́ dàbọ̀ bò mi ikọ́ dàbọ̀ bò mi kọ́ pa mí dànù àlíwájú òrìṣà irú ẹ̀dọ̀ ẹ̀dẹ̀ ṣe kí n gbénu rẹ̀ ná ẹ̀ kọ́ dàbọ̀ bò mí à ah, tó onírun kankan lọkọ tẹ̀lé sí mi ni ẹ̀ ṣé àwa kòkò lẹ́gbọ̀n lé kókó la jojúbọ̀ kẹgbọ̀n rẹ̀ à ah, n kò dúró eléyìí rí à yí kọ́ dàbọ̀ bò mí àlíwájú òrìṣà à kí n gbénu rẹ̀ ẹ̀bí ọmọ ìsọ̀rọ̀ o iye méjì wà ń èkó rẹ̀ nítorí kìíní kò má ṣe iye méjì. ẹ ṣe sùúrù ọmọ é ojónú ó ti yé ọ ojo ló ṣe é <laughs> ṣẹ́rí a máa lọ rí a máa bọ̀ ọ́ de ìkọ́ ìkọ́ bàrà láyọ̀ láde ìyẹn tẹ́ ìdájú jáde gbogbo èlé máa lọ rẹ tẹ́ máa bọ̀ rẹ. a máa pe olú olúbẹ̀ dùn jẹ́ o. múra kàkà múra kàkà orí olúbẹ̀ múra kàkà orí olúbẹ̀ orí olúbẹ̀. progress. Up national progress. Up national progress. Àdàfúnwa o. Àmì àṣẹ. À ah, ní sórí ibú. Àmì àṣẹ. Ògún onífẹ̀kẹ́ wa wẹ̀. Àmì àṣẹ àbá àṣẹwà. Gẹ́gẹ́ bí a ṣe ń bọ̀rọ̀ wa bọ̀. Ẹ wo tí wàá dójú ẹ̀ báyìí lórí ọ̀rọ̀ ọba oníṣàlú ọ̀fìṣàlú wa. Káàárọ̀! Tó jẹ́ ìgbẹ́kẹ̀lé tiwa ń bíbáyìí nínú times wa kan la ní scratch my back. ó ti wá tó tá máa scratch back kì í tiẹ̀ báyìí sìn. àwọn ìlú tó jọba sí náà ìlú kékeré kan tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní pé tiẹ̀ báwo wọ́n ń tọ́jú ẹ̀ mọ́lẹ̀. ẹ níbo lábẹ́ òun ẹ jẹ́ bá wọlé fẹ́ lọ́kùn wọ́n bẹ̀ bí ọkùnrin ṣe fún omi gbẹ lọ́dọ̀. àṣà rẹ̀ tẹ̀lé iṣẹ́ bàbá àṣẹ. àwàdà ni bàbá ń dá bẹ̀rẹ̀ tí bàbá ẹ máa dárò àdá yẹn mọ́ ó ti yé ẹ̀yin náà mọ̀ pé tá a bá bínú everybody ló máa wọlé apẹnusi apakala apèdí òru apòjò apawọ ẹjọ everybody á wọlé wọn bí ya ìyọrin ojú èèkó á wọlé bàbá ẹjọ torí Ọlọ́run àwàdà tó bá fẹ́ lẹbi tọlẹ tru bàbá ẹjọ white. ẹ jáde ta ló máa ń ṣàwàdà ọ̀rọ̀ tó bá tayọ ẹkú ẹ̀rí la fi rí ni mo ní kí wọ́n pe ìpàdé ṣé màá pe ìpàdé àwàdà ni màá bá yín ṣe ẹ wo àwọn tó tẹjọ́ adékọ́lá mọ́lẹ̀ àfẹ́ yẹ̀yẹ́ wọn àfẹ́ kókùjà wọn àfẹ́ jẹ wọn rú. ẹ ẹ ṣáàmà so ọ̀rọ̀ ẹ̀mí náà ẹ ní gbé ní òun ṣe é ṣeré ṣe é ṣeré kọ́ ẹ kí wọ́n dún ẹ kí wọ́n dún fún ẹ bá fún wọn náà ẹ bá dún wọn náà kọ́ ìyàwó dànù. Ah! ogun kí ló pé ogun ayé ogun ayé àdá ló pé ni ìlú tó ní fúnpá tó ní bàǹtẹ́ tó ní gbogbo ogun lóríṣiríṣi tó tún láyé ta. Ah! Ah! ṣé àwọn ìlànà ẹ̀ tí wọ́n kú rí náà níwájú pọ̀ bí àjọ ètò ìgbọ̀nsẹ̀ tó máa gbé láti bílẹ̀ lọ́sọ̀ ẹ̀kọ́ tẹ́lifọ̀ bá lòun àdá ọ̀rọ̀ ojú àwọn ọba oní ọlọ́kà ti ṣáyà. òun lẹ ti gbọ́ yẹn ogun ti dé jọ̀mọ́dẹ̀ ti ṣẹlẹ̀ ogun yìí kẹ̀ kì í ṣe ogun àdájà wa ogun tí mo máa lọ rí akeem ọmọ bọ́dúrì ìyẹ̀rù ọlọ́fà pé kó pàṣẹ fáwọn jasper àwọn jẹ́lẹ̀ fáìtà àwọn jàkárà wọn kọ̀ kó pàṣẹ fún àwọn tí wọn nígbà wọn kó bọ ọwọ́ tẹ̀lé wa kájọ lọ jẹ ọkùn yìí ó ti yẹ yín ó ti dájọ́ sí ìjọ tó bá yà pé ẹ lọ máa di lálẹ́ ẹ ti tọ́ kọ́ńtẹ́sánná kọ́ńtẹ́sánná kọ́ńtẹ́sánná. ìgboro rẹ̀ rìn wàhálà dé. àwọn irúurú mi o ohun tá à ń sá fún náà ló pàpà wá ṣẹlẹ̀ yìí o ṣé wá wá náà mo gbẹ́ pà ń pariwo látàárọ̀ àbí kókó wọn ò mọ tó lọ́ọ̀lù. kí kábíyèsí tiẹ̀ bọ́ lẹ̀ ká tiẹ̀ owó tá a máa ṣe sí. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ó dà ó jáde náà lẹ́rí ń bí ó jáde lẹ́rí ń bí látàárọ̀ tàti débí ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ wọ́n wí àfojúkan sáwọn sáwọn ò pariwo pé ìlú ò da ìlú ti dàrú ni. Ah, eh. àbí irú rádà ìdàwọ ẹ náà. ẹ má sọ̀rọ̀ ju ọmọ ah. kábíyèsí. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ lẹ̀ fà. ẹ má sọ yún un. sáwọn làní wà náà òde ni. Ah. Eh, eh, ẹ bá àgùntàn náà tí wọ́n fẹ̀ jẹ́ fún lẹ́wà. ẹ wọlé lọ ẹ lọ rí kí ẹ pè wọn bí wọn bẹ́ẹ̀ ti ń pè wọn. kábíyèsí o ẹ lọ bàbá o. wọ́n ti mú ẹ ó dà. ìrẹsì tó o ṣé kò tí tó kẹ́ ẹ̀ náà kí ni ẹ takú rẹ kí lẹ kó sí. kábíyèsí ẹ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ afẹ́kẹ́ kan mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ni. ọ̀ wá gbọ́dọ̀ múra báyìí jáde kó bá wo kò tọ́ sáwọn. ẹ ẹ má tẹ̀sán mi o nígbà kan wọ́n sọ pé tá a bá pèrè àkọni àbí dáadáa lẹ́gàá rà dà àbí láyé tó mi o tá a bá pèrè àkọni tèmi pàtí àdálẹ́gà pàdé ìfọ̀kọ̀kọ̀ kò. ẹ wá gbọ́ ẹ wọ ara wa bí kábíyèsí ọba kì í jagun apàṣẹ nìyí ẹ máa rán ọ̀yàn ṣẹ́ ni kì í ṣe pé ẹ lọ fún ara yín kábíyèsí. ọkùnrin ọ̀sán ló jáde kábíyèsí ìgbébọn sọ gbàdá adéwà lórí kábíyèsí ẹ gbọ́dọ̀ jáde. ẹ máa lọ sí ilé ṣe fẹ́ gbọ́ ọba tèmi o ọba jagunjagun ni o ọba jagunjagun ni o ẹ má jẹ ntọ yín ẹ má jẹ ayẹ wálẹ ẹ mú wálẹ wọn ti ń mi gbòòrò títí tí ẹ má gbọ́ pé àwa máa lọ ṣe gbogbo inú báyìí ẹ gbójú ẹ gbójú bẹ tẹ bá gbọ́ pé ọba adékọlá mi gbòòrò títí ọrùn gbòòrò ọba àgbèrè bọ́lá ẹ̀kọ́ ló gbé ẹ̀kọ́ ló gbé ẹ̀kọ́ ló gbé ẹ̀kọ́ ọmọ ọba kì í jagun bí ẹrú ẹ ṣe gbàdá àti gbọ̀ndá ni kò bójúmu láàrin ìlú o láàrin ààfin. ẹ wo ẹ wo ọ̀tún ẹ mú àwọn tí ẹ fi ń bá kábíyèsí sọ̀rọ̀ tí wọ́n fi ń gbọ́ dáadáa ẹ ṣàlàyé bí wọ́n pé wọ́n gbọ́dọ̀ lọ jagun. kábíyèsí ẹ gbọ́ kábíyèsí ẹ pẹ̀ fún wa ṣé ẹ rí i ẹrú n'ime máa lọrẹ dá ogun ọba ní máa ran wọn ń sẹ àwa yìí ẹrú yín ni ẹran ṣẹ kálọ̀rì dàgbòròrú ẹ̀yin ò gbọ́dọ̀ ṣe á sì bọ́ gbogbo ẹrù wa o alábìyá ìró tẹrọ yìí ẹ má hmm. kí ni tàbí kábíyèsí. ẹ̀yin ẹ̀wọ̀n nù ẹ̀wọ̀n nù. kẹsà mọ̀ tí ń ṣẹlẹ̀. ẹ bá gbọ́ pé ọba adékọ́lá mi gbóró ti ó mi gbóró mi gbóró ti. bàbá. ẹ ẹ lóòkè ká lọ sí mi. ọtún ẹja bára aṣọ òdodo ọ̀rọ̀. ojú yìí já sí àbójú yóò já. gbogbo bí kábíyèsí ṣe ń ṣe yìí kò bójú mu o ìmúra ọgbọ́n ọ̀dà ẹwà ìdánilọ́wọ́ ọba aládé ẹ wò wọ́n. ẹ wò a ti sọ fún yín títí títí ibi tó fẹ́ já sí náà nípa. ẹ má ìgbọ́rọ̀ lọ bẹ̀ ojútùú ọ̀rọ̀ ni kẹ́ ẹ jẹ́ wá gbọ́ o. níbi táwọn àdéjọ́ yìí ohun tẹ́ ẹ̀ ṣe báyìí ni pé ẹ̀yin lè dùn mí o ṣé àmọ́ pé bá bá fi lè kú òmí ìpẹ́rẹ́ bó bá bọ́ jáde kù ìkó bàtẹ́ o ó dá akẹ́ ẹ sí. àbánikọ́ ló lóye. Ah, àwọn lọ sí o ẹ̀yin lẹ́mọ̀jú ẹ̀. ẹ̀yin lẹ́mọ̀jú ẹ̀. ẹ̀yin ni kẹ́ ẹ lọ bá. sẹ́yìn lọlé. ẹ̀yin ṣe ní lọlé mo wà ní. ẹ̀jẹ̀ kú ọ̀dọ́kọ̀ fún mi. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ síbẹ̀ ẹ̀mí o. ṣé irú wa bí kábíyèsí ṣe ṣe yìí bí ìgbà tí wọ́n fẹ́ tẹ àlójúmọ́lẹ̀ ni tó sì já wa láṣokùnfà bí wọ́n ṣe dórí ìtẹ́ bàbá wọn tó wá yẹ kí wọ́n máa hùwà bí wọ́n ṣe ń hùwà yìí. wọ́n ṣe tán gan-an ó sú èmi gan-an tí ń bà mí nú jẹ́ ni pé gbogbo ọgbọ́n tá a dá tá a rò pé àárín nǹkan jẹ́ ń bẹ̀ àárín nǹkan kan jẹ́ náà ṣe ló wá ó diwọ́ bí ẹ̀sìn inú ìwé báyìí ni àhún pọ̀. tó máa rò pé bọ́rọ̀ ṣe rí mànú wọ́n ṣe ìlérí pé àwọn ò ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fẹ́ yìí bí wọ́n bá sì rà tí ń tọ́pọ̀ àwọn ò rà tọ̀dọ̀ mi. ẹ ìgbọ́kọ̀ yóò ra ọkọ̀ fún mi lónìí gbọ́ ẹyin ohun tó ṣe fún àtúntì tó ta tó lè ṣe kó ṣe kan ni pé kó máa kó a lọ bí ìríra ìdọ̀tí. tá a máa lọ rè bá àwọn ọmọ náà wájú. ti kílọ̀ tá a máa káwọn ọmọ kéékèèké ká tá a máa mutí yà ká bórí wọn ọba tiẹ̀ bínú sí a sọ́lọ́ ò lè bínú sí yàn àbí. ẹ ò ẹ ò nífẹ̀ẹ́ irú nǹkan bẹ́ẹ̀ àwọn ò lè sọ̀rọ̀ ní nǹkan rí wa ni àwọn ọmọ nù wa ṣé nǹkan rí kan lọ ẹ máa bá àwọn ọmọ ọmọ tó yà á bá wí tọ́jọ́ pé làwọn làwọn á máa bá jó ṣé n ti ń ṣe wọn dà. ọjọ́ orí ọ̀tún pẹ̀lú ọjọ́ orí ibẹ̀ tó dàgbà. ó tún tẹ àwọn ìwé ìròyìn àmọ́ ló kọjẹ́ ọba tí ló ń dùn mí ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ọjọ́ orí nǹkan ẹ sọ tèmi ọ̀nà ọkọ̀ tẹ̀ náà bàjẹ́ mi. ẹ ṣe rí kò sí bọ́mọdé ṣe máa pẹ́ńlé tó okó ló máa bá kùkùté uh-huh. mọ̀rọ̀ wá ṣe rí tí ìsọnù ti dé uh-huh. tí gbogbo àbùkù ti wá dé uh-huh. kí ni ọ̀nà àbáyọ kí la lè ṣe kan se aṣọ nǹkan ọmọ jáde náà ni. ṣé wàá lè gbọ́ fún ṣé lè fojú bọ̀rọ̀ gbọ́ ni. ẹ̀rọ kò ní jáde. ẹ tó jọ paná tó sì jọ ìbọn. ẹ̀rọ jọ jáde láàrin wa bí àárà mú ni. Ah, àtẹ̀mí. àárà mú ni o. irọ́ ni o mo rí i pé ẹ̀yin náà ń ṣeré bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ kábíyèsí akọrin ṣeré ọwọ́ mi. akànjó kan ni a ẹ ẹ ń ṣe fàájì ẹ ń ṣeré ọwọ́ àbí ẹ ẹ ní láti parọ́ fún mi mo rí pé eré ọwọ́ tẹ̀ ń ṣe yẹn ẹ̀ ń ta tẹ́tẹ́ ni hmm, má jiyàn sí má dá òtí rárá àti rárá because story mi kan wà tẹ́ ò mọ̀ màá sọ fún yín nígbà tí mo kọ́kọ́ dé sẹ́kọ̀ọ́ tẹ́tẹ́ ni mò ń ta kiri tẹ́tẹ́ yẹn lèmi máa ń ta tí màá fi ń bọ́ra mi i mean màá fi feed ara mi láti lè jẹ láti lè mu because gbogbo àti mo dé sí kò nǹkan yìí sì fún mi àmọ́ òun gbà tó padà yá mi ò mi fẹ́ràn tẹ́tẹ́ mọ́ bọ̀ lọ́wọ́ tí mo tún wá wà yìí màá tún máa ta tẹ́tẹ́ lọ ni. kábíyèsí o kábíyèsí o. mo láti forí adé ta tẹ́tẹ́ kọ́ wọn pé yes ọba tó já sí ni <laughs> ah, ẹ wò mí ní kẹ́ má ta tẹ́tẹ́ kódà ẹ lè mú gbó ẹ ṣá máa ti jalè o lè lèmi kọ torí pé ó lè lò bọmọ jẹ okay ẹ mo rí tẹ máa ń ṣe fún mi sìn ẹ wọlé sínú káà mi àwa jọ máa lọ sí palace àwa lọ tẹ pẹpẹ ètò o ti get àwa bẹ̀rẹ̀ tẹ́tẹ́ lójú lójú ẹ̀ parawu. ẹ̀yin guys ẹ jẹ́ ká tẹ̀ lọ́ba ká lọ́ba bá ṣe fàájì. èmi ìfẹ́ lọ́ba bá ẹ má jẹ́ ká tẹ̀lé wọn lọ fẹ́ fọgbọ́n mu wa lọ sí police station police station tẹ́tẹ́ ò dáná. àlọ́mọ wa lọ́mọ kábíyèsí. ẹ Mr New York City nbọ ni mò ń kó yín lọ èmi á kó yín lọ sí police station kò possible a ní kẹ́ ẹ máa bọ̀ n palace pẹ̀lú mi ká lọ ta tẹ́tẹ́ òní mò ń kó yín lọ sí station kí ló kọ́ mi pẹ̀lú yẹn mo jọ́lọ́pàá lójú ẹ tí bá tẹ̀ jọ́lọ́pàá ṣé ọlọ́pàá máa ń gbé ó máa ń gbádé kiri ni. ẹ má bínú kábíyèsí. ó ti mú mi bínú. ẹ má bínú sàbí. ó ti ń fẹ́ máa mú mi para. ẹ ẹ má para. ǹtí ò le bíntín. ẹ ẹ ti àmọ́ ọkọ tó ṣẹlẹ̀ sà kò ń ṣe pé a lè bá yín ta tẹ́tẹ́ ṣùgbọ́n àwa ò lówó àlẹ́rù lọ́wọ́ àlẹ́rù lọ́wọ́ tàbí bá yín fi ta àmọ́ a níyàn kan kábíyèsí ọba àwa onítẹ́tẹ́ ni ó lówó ó lẹ́nu ó ní everything téèyàn fi ń ta tẹ́tẹ́ so òun náà ló lè kojú ọba. ẹẹ ṣé pé bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ ń ta tẹ́tẹ́ yẹn sínú ọba onítẹ́tẹ́ ọ̀tá lẹ́yìn máa pè yẹn o. confam ni sà. ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ṣe bó ní nǹkan lọ́wọ́ gidi ó lè bá ọba dòwò pọ̀ àbí ó ti tán ẹ̀wọ́ ìjọta yẹn ọ̀tá lèmi náà tọ́ta tọ́ta bá wá ríra wọn ẹ̀yẹn fi bẹ̀ẹ́lẹ̀ kò lè yẹ yìí ò kò lè yẹ yìí rẹ̀. kábíyèsí ẹni tá à ń sọ̀rọ̀ yìí ó bad gan in fact tẹ́tẹ́ ní gbogbo gbèsè ayé. ó jẹ́ kí n rántí orin pàdí mi kan nìyẹn tó sọ pé àti ọmọ mi àwọn ilé. Ah, àwọn ah, ilé ó bá gan. Ah, náà já sí. lókè lókè all right no problem ẹ jẹ́ kó bá mi palace tí n bá jẹ́ tán màá tún ṣe àyè náà yẹ èèyàn tẹ mú ẹ bí máa fún two hundred dollars. ẹ pẹ̀lẹ́. ẹ má bínú sí kábíyèsí o ẹ jọ̀ọ́ ẹ bá wọn manage two hundred dollars. <laughs> squeeze dollars bẹ́ẹ̀. Bàbá o. Kékeré lè ní. Bàbá o. Kábíyèsí o. Ẹ ṣàrọ̀ra. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Bàbá o. Bàbá tẹ̀ ní sí. Ẹ bẹ̀rẹ̀ ni ẹ dàrí. Ah, wà á má ṣe yẹn o. Kí ni ẹ ní sùúrù bí wa? jẹ́ ká parí kọ̀ọ̀kan ṣe lọ kábàtà máa rà ẹ̀ mọ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká kú ìdíkan ló máa ṣe. dígírí. kábíyèsí kábíyèsí kábíyèsí o kábíyèsí o. ẹ rọra o. àlejò mi dà ìwọ jókòó báyìí. kábíyèsí ẹkùn adẹ̀ tún máa ń pè ní ọ̀tàmọ̀tìyẹ ó ń ta ará ìlú ó ń ta ọba kò sí ẹni tí ò lè ta bó ṣe wà. Eh, eh, eh. tó bá ń ta aráàlú ah, ah, àwa tọba láàfin ọba. ẹ má bínú kábíyèsí kò rí bẹ́ẹ̀ oríkì tí àwa máa ń kí nìyẹn. eléyìí ò dáa kò dáa lójú ọba aládé. <coughs> ẹ ní láti polówó fún kábíyèsí èmi náà ti gbọ́ròyìn wọn pé akíkanjú ni wọ́n èmi gan-an akọni lójú ogun ẹ jẹ́ kájọ túlẹ̀. ẹ wá jẹ́ kó yé ṣe rí tí ọ̀tá àtọ̀ tá a bá pàdé ìkan láti bá òfu kan torí pé tírin bá kọrin. ìkan tẹ̀. baba ìyẹn ni pé let's go there ẹ jẹ́ ká open field. a lè bẹ̀rẹ̀ báwọn ojú báyìí ń lo ẹ kí èèyàn fi mọ ọbẹ̀ tí ó bá sí máa gí ń bẹ̀ kí èèyàn ti rí látọjú báyìí ẹ jẹ́ kí wọ́n gbé nǹkan lẹ̀. ogun làkàyè. gbàjẹ́ ẹnu òfìfo máa ró yàmùyàmù. hard currency. olórí ibú làwọn kìíní yọ. ẹ wá sọ fún dáadáa o wọn ti ń kó ajé báyìí èmi ò ń jẹ owó yàn kí tí ó return padà o. bàbá mi ò kí n sọmọdé nínú tẹ́tẹ́ tẹ bá jẹ mí ẹ ti jẹ lọ nìyẹn èmi náà lè jẹ yín lọ́la ẹ jà fílẹ̀ bẹ́ẹ̀. ẹ ó ti lọ. ok bàbá ẹ má bínú o mo kàn fẹ́ sọ̀rọ̀ kékeré kan fún yín ó ṣeé ṣe ká máa ká máa bá lọ káwọn ọ̀rọ̀ kan fẹ́ máa jáde mi ò tó rórí adéfin o mo kàn ń fẹ́ kẹ́ ẹ rí i pé àsìkò tẹ̀tẹ̀ la wa. kò sí wàhálà ẹ ẹ ó yé mi gan mm. mo já sí i. Mm. ó yá ẹ dálẹ̀. kọ́ lọ́ọ́ máa mú wa láàfin mi. Mm. ọba wa gọ òkèrè. tó bá wa jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa ọ̀tá inú gbogbo ọ̀tá tó wà nílẹ̀ ìwọ ni wọ́n lè ta jù mẹ́. Ah, kábíyèsí kò sí lè tẹ́ bá fẹ́ kí n ta tí mi ò lè ta tó bá jẹ́ pé what náà ni dédé tó bá dẹ̀ jẹ́ pé dice lẹ mọ̀ pé ẹ wà òkè pẹ̀lú ẹ̀ kò bá mi lára. àwa tá a tún máa ta kàṣí lọ́dọ̀ wa ń bí. <laughs> àwọn ṣe kí ni gbogbo ẹ̀rọ làwọn ajá sí ìdáhùn ìjà sí. ẹ ẹ ẹ̀ka kọ́ bẹ̀rẹ̀ látòrí dice náà. tó dàbọ̀ kù mojúbà àwọn orí adé mojúbà gbogbo àwọn tó ti lọ mojúbà àwọn tó kọ́kọ́ ta tẹ́tẹ́ mojúbà àwọn tó kọ́kọ́ fi orí adé ta tẹ́tẹ́ kí bá ṣe o. Ah. bàbá o. oya. six point five. iná mọ. six point five nìyẹn eh, six five O lè bá tì ẹni tí mo jẹ bẹ́ẹ̀ láti táwọn balinga ni. dà síbẹ̀ ó bá forí kò ah. mẹ́ta àtẹ́jì olúwa mi ti. palẹ̀ owó mọ́jà rẹ. olúwa mi ti kámú rẹ̀. <laughs> gbà síbẹ̀ kọ́ bá forí ko ṣé òun kọ́ ló forí ko kú báyìí. mọ ìdí ni dan dan dan dan dan dan ọbẹ̀ ni. mùtòwá àtẹ̀jẹ̀rù kẹrẹ̀ kó jáde kó jáde ní palace ìwọ ló ní problem. yes. mẹ́ta. Mm, yẹn náà wà òkè. ọ̀rẹ́ wa lójú hmm. àwẹ̀ ti pọ́n. Ah, ó sì máa gbàgbọ́. ń kanra báyìí. <laughs> nánú máa kanra mọ́. ẹ ẹ ẹ jọ̀ọ́ tó yọ lọ kó fáriwo nǹkan tá à ń ṣe èyí rí mọdé ni tẹ bá jẹ mí ẹrù tún kún un lè máa tó jáde wá. ẹ kò fariwo tètọ ẹ ń gbé tó máa jẹyàn lọ́wọ́ ó máa ń bọ́ sí kanra ẹ ó ti ń bọ́ sí kanra ni. yéè òun tún dà ẹ láyé gba bàbá wa kan kọlọ kó fẹrù kẹ wọn wọn ní ìrùkẹ̀rẹ̀ bàbá àràbà. làwọ wa. yéèjè double six lélẹ̀. ó sàn bàjẹ́. èmi máa jẹ máa jẹ rùkẹ̀rẹ̀ tẹ́ mú dání. ò bá jáde kí ni problem tèmi. ok gbà síbẹ̀. kò sẹ́rí ògbẹ́ tẹ̀fẹ̀ jẹ́sẹ̀ tó ṣẹ̀pọ̀ lẹ́yìn ẹ̀ní kúre ẹsẹ̀ yẹn ẹsẹ̀ yẹn rọ̀ ni láàfin lẹ́yìn ẹsẹ̀ mọ́lẹ̀ kò lè jẹ́ mí. baba wọn lé. bá a forí korí. Ah, kò sẹ́nu lẹ́mu. kábíyèsí ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ kí n fi dínú mọ́tò mi at least mo sì ní ìwé ilé mi àwọn ìwé ilẹ̀ àwọn ìwé mọ́tò mi sì wà ní mọ́tò. gbogbo nǹkan tó kálẹ̀ what tó èlò. a tó fifty million. fifty million no problem. okay. Um, go ahead. Ah, yeah. Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, a máa dúró díẹ̀. ẹ̀yún ẹ lè tẹ̀lé lọ tẹ́lẹ̀ ṣèbẹ́ ilẹ̀ mẹ́rin kó wá jìyà láàfin. níbo la ń tẹ̀lé lọ. màá jọ yín lójú wò ó múra sílẹ̀ wàá pààrà nkárá ẹ̀ màá jẹ tọ́ọ̀pù ẹ̀ màá jẹ jeans ẹ̀ màá jẹ bẹ́ẹ̀tì ẹ̀ gucci rituals mo rí lọ́wọ́ ẹ̀ ó try ó gbìyànjú màá mú yẹn fún wọ. ìlú ń dorí kodò a ní ká sáré wá bá kábíyèsí ká lè tètè yanjú ọ̀rọ̀ yìí kábíyèsí lòun bísì òun bísì kí ló ń bísì ń bẹ kí ni tó ń ṣe tí ò lè wá yọjú sí wa látàárọ̀ tá a ti jókòó. ohun tẹ̀mí ṣáàrí ń bẹ̀ ni pé ẹ jẹ́ ká ṣe sùúrù àkọ́kọ́ olórí ìlú ni èèyàn lè wá gómìnà gan-an lọ lé látàárọ̀ kó jágo kan òru ló máa rí ó ti ṣẹlẹ̀ sírú wa rí lọ́ba àbá wa sọ wípé òun ń bọ̀ òun fẹ́ dáwọn èèyàn lóhùn ṣe nǹkan kí wàá ní tiwa láti máa pariwo àfi ká ṣe sùúrù. kí ni tó ń ṣe ń bẹ̀ yẹn. ó dáhùn àlejò lóhùn. rájàràjà wo ló ń ṣe bí tẹ́tẹ́ ló ń ta ṣé tẹ́tẹ́ tó ń ta yẹn sójú àwa àlù tá a fẹ́ ṣèpàdé lé lórí lọ ni. ẹ mọ nǹkan tán ló ń ṣe bẹ́ẹ̀. kò ní dáa fẹ́ni tó bá mọ̀. ẹ o ẹ gbọ́ o ẹ gbọ́ o ẹ gbọ́ o tẹ́tẹ́tẹ́tẹ́ ń pariwo àbáníká bá wọn sọ kán tètè máa bọ̀ bá la olùẹ fi wọn lẹ o hmm. ó bá la ọ̀nà fún lọ́nà ọ̀run o ah! kábíyè sílẹ̀ kí wọ́n ṣe tán. aṣiwèrè àtàsínrín dira wọn papọ̀. àdéhùn ah, ah. nǹkan bàjẹ́ sọ ẹ fẹ́mi náà ṣẹ́jú kan mi bọ̀. kábíyèsí o o kábíyèsí o bàbá rẹ lónìí o mojúbà bàbá rẹ lánàá o ìbà àjíṣà. go ó ti há. ọ̀tún ẹ ṣé ọ̀rọ̀ ni tó lóye sọ ẹ sọ kọ́kọ́ látàárọ̀ ẹ̀dẹ̀ wò. ló fẹ́ wí. ẹ wọ́n ní òkú ìhó riri ah. káwa riri ah. ni ah. sùúrù lọ̀rọ̀ wa ń fẹ́ sùúrù. kábíyèsí ti mọ. ẹ ṣì wá ní kábíyèsí kábíyèsí kábíyèsí ṣé mo ti sọ fún yín máa lọ mo ti ṣèpàdé lọ́wọ́ kan bẹ́ẹ̀. ẹni ká dúró dè yín ni ìgbà tí gbé ẹ̀yìn. mo ní mi ráyè mi ti kankan sìn. ẹ ìpàdé yìí ṣe pàtàkì o bí ìlú ìbò ti ṣe máa dáa òun la bá wá o ó sì ṣe pàtàkì kábíyèsí. èmi tiẹ̀ ti sọ fún wọn pé ẹ̀ ń dáhùn èèyàn lóhùn. fine kábíyèsí ṣé ń tẹ̀ ṣe ń bẹ̀ yẹn ju ọ̀rọ̀ ìlú tá a fẹ́ sọ lọ ni àbí kábíyèsí. ó dà pé fọ́ọ̀nì ní ọ̀rọ̀ wèrè olè ń yẹn ẹ̀fẹ́ mọ̀ tí mò ń ṣe bẹ́ẹ̀ ṣé àpẹẹrẹ tí mò ń ṣe bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ìlú ni mò ṣe ni. ẹ mi lóhùn Ah, ṣe fẹ́ bà tèmi jẹ́ ni ẹ wá ẹ ní mí lára o ìnira yín ti pọ̀ ju o. ẹ má bínú kábíyèsí. tó o pẹ́lá bá ṣégi ṣé òkè ẹ fẹ́ bà tèmi jẹ́ nìyẹn àbẹ́ òkè tí mo ṣe bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ jẹ́ gbèsè ni ẹ yẹ kí jẹ́ gbèsè ni. ẹ ní jẹ́ gbèsè ẹ ní jẹ́ gbèsè. Ah. ó dà kò burú ah. nígbà tẹ ẹ ti wá dé báyìí ṣé ká kú wọnú ààfin lọ ká ṣèpàdé tá a ní í ṣe. láì tẹ bá wọnú ààfin yẹn lọ. aráàrò yín ni ni wọnú ààfin bo mo ni o ìwọ́dúnkọ́ wèrè gan ẹ wà ẹ jára yín tán o. ẹ mọ̀ bínú kábíyèsí. kábíyèsí kábíyèsí ṣe ibẹ̀ ń jẹba ẹ̀jẹ̀ kọ́ bá bínú ṣe ṣe ẹ̀jẹ̀ kọ́ bá bínú ṣe rí ó sì ọ̀rọ̀ tó ṣe rí ṣe rí tó fà lẹ́sẹ̀. ẹ kábọ̀ ọ̀nà ilé ọ̀tún ó ní a máa lọ kẹ́sì lọ lọ ṣẹ́ẹ̀rì ń tẹ́rì ẹ̀jẹ̀ kọ́ka bí mi ọ̀rọ̀ tó yá jẹ́ rẹ̀ ẹ̀ tọba mú káwé àjẹ ẹ̀ ríbọn lọ rẹ̀ ríbọn lọ ọwọ́ orí. wọ́n dẹ̀ títí. tó bá ti yá kò tún pẹ́ mọ́. ẹ sáà ti tú pẹ̀lú gbogbo dọ́kúmẹ́ǹtì. mo ti yẹ̀ wò fínífíní mo ti rí dáadáa ẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ́yàn tiẹ̀ ẹ bọ́ sí sáìdì yìí. Ah. lọ́sàn lọ́sàn lọ́sàn. ẹ kó rapọ̀ kó kó kó má yẹ yín. nọ́mbà five. bí ẹ ṣe wá ń wo góòlù yìí ó máa wọ́ọ̀tì tẹ́lẹ̀ o. Ah, kábíyèsí ẹrù lélẹ́yìí o awọ ah, tó twenty million. a tó bẹ́ẹ̀ ó máa wọ́n díẹ̀. kò ní dáa fẹ́ẹ́ mẹ́ta abúlórí burúkú yìí ìwọ tó sọ pé òun sórí rẹ ayé àbẹ́yẹ àbẹ́yẹ bẹ́ẹ̀ bàjẹ́ ni màá lé adé àti àtọ̀pámọ́ ẹ̀ ó sì rẹ ní kábíyèsí kábíyèsí èmi ni mo fẹ́ bá yín di ah. ẹjọ́ torí ọlọ́run ẹ fi wọn lẹ kó mọ nǹkan tó ń sọ ni mi ò láìpẹ́ náà. wèrè wèrè lẹ́ẹ̀kẹ́ irú wèrè wọlé lẹ́ẹ̀. kábíyèsí. nǹkan tó pé owó bíi seven million. Ah. kábíyèsí o. ọlọ́mọ àṣemí ló ta jọ. kábíyèsí ẹgbọ́n mi yé nà ọ́ yóò láìkẹ́ o so fẹ́ sọ fún mi pé kábíyèsí ò jà ní àwọn ọmọ bó ṣe ń lọ nà ọ́ ó ṣe mistake. wà á gbójú o wà ìgboro lówó yẹ ìgboro gidi confam ìgboro kórí adé tó wà lórí adé ó ní gáràjì tí mo sùn. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣẹgbọ ẹ jẹ́ ká continue. go ahead. ẹ ẹ jẹ́ kí mi kọ́kọ́. kò lè jẹ́ wọ no put it back my friend okay. put it back tí mo ló bí mi. ẹ̀yẹ rẹ̀ lápá ibi tó rẹ̀ ní tèmi. ọba alákọ̀wé yóò pọ̀ bá wa ọba alákọ̀wé yóò pọ̀ bá wa. ìbà fún orí adé ìbà fún orí adé tó bá wọ́n forí adé ta tẹ́tẹ́ wò wá. wọ́là ah, ló bá tán ọpẹ́ o ẹ fà tààrùn. ẹ ní délé pé ẹ pé débi ni ẹ ní délé pé kó má ṣe kíni kó má ṣe wọ̀t kó má ta mọ́ lẹ́yìn ìgbà tí mo gba six five orí ẹ̀ burú ni mo dóbi ọ̀dẹ́bi nínú mi my friend má jẹ́ kí n rí inú ẹ̀ kó sórí ẹ̀ kó do. ẹ wò ẹ fọkàn balẹ̀ ẹ kàn wọn kò ní kú. òkòlò méjì náà ń padà. ó ní àdó àwọn wa. Odo. Wò láwọn. a sì ń lọ àbí. Ah, ẹ farabalẹ̀ ẹ gbọ́ tèmi ẹ gbọ́ tèmi ẹ̀ló um, kí ló ń gbé tó bí ọmọ ẹran. wàhálà ìwọ̀n lè gbé kínní lọ. nígbà tí mo níbi márùn nínú palace kí wọ́n á ọkàn bẹ̀ tó wá dá sí a tó bára jẹ́. ẹ bàbá ẹ jẹ́ káà máa gbélé lọ́nà. mi ni wọ́n gbé jáde ọ̀tá orúkọ tó pẹ̀ ló ń jẹ́ ẹ ọ̀tá gidi ni ẹ njọ́ mọ̀ ọdí tí mo fi bẹ́ẹ̀ ṣe ìkọwọ́pọ̀. congratulations. thank you sir. Yeah tí o bá rẹ́ni tó bá pẹ́ láyò o ní láti ṣòjóró wà á kíkó kí oríire ni má wọrí a ṣe bẹ̀rẹ̀ ni a ṣe múra ni màá ránṣẹ́ sí ẹ very soon màá gbára dẹ̀ no problem. mo tún lè wà lọ. baba twenty million naira twenty million. ìlú wa ni. but but I don't know ṣé bẹ́ẹ̀ lẹ wà ní fáwọn bọ́ọ̀sì ní kankan ah, ah, ṣé orí ẹ̀ burú ni so wọ́n yẹn jẹ́mi ẹnu. tọ́lọ̀ ó ti mi lọ́wọ́ ó ti mi lọ́wọ́ ó ti mi lọ́wọ́ ah, ọmọ mi ọmọ mi. ṣọ́tọ̀ àbùkù ìgbà tó rẹ̀ tẹ̀ ìjọba lẹ́nu àṣekọ̀ bí fún mi. àṣekọ̀ tẹ̀ wọ́n á ti ara èmi tí wọ́n bá lórí lẹ́sìn sí i àwọn sọ pé twenty thousand naira péré ni. ìwà bẹ̀ pa mí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ mímí. eléyìí ọ̀dà kan lè léyìí o òòṣà yẹn gangan gangan gangan òun nìlú ń fẹ́ òun ni kẹ́ ẹ gbé wá. ṣe é rí kábíyèsí ṣe é rí òòṣà òun ọkàn jẹ́ òkúta owó iyebíye ni gbogbo ń tẹ́ ẹ rò láàfin pátá ẹ kàn rò pa ayẹyẹ lásán ni ìdáàbòbò òlú lọ wà fún kì í ṣe nǹkan lásán. ó ṣá gbogbo ẹ. ó tún ẹ̀fọ́ òrù ẹ̀fọ́ òrù o ṣé kò jẹ́ ìsúnfún mi àwọn ọ̀dọ́ náà kó ìwúrò gbé gbogbo ohun tó ẹ̀kú tó yìí tì máa ń mi gbà mí òyà kan máa dédé fọ́ mi ìmọ̀ àwọn mi kí ló dé bíbélì ọ̀sán gbé òòṣà ní gbogbo ẹ̀ ẹ wò láì fi tọ́ ni mm. èmi ti ọ̀dà fún báyìí sí ọ̀sán gbé kókó tó four days mm. ó wà nípa sí nàìjíríà. wọ́n ní wọ́n ti ọ̀dà fún lórí lẹ́ẹ̀tì. bọ̀ fọ́nrán ìtàn ni wípé mo ní láti rí píkṣẹ̀ kí lè sẹ́lẹ̀ sí wọn kọ́ lè dẹ́ẹ̀tẹ̀ ní táì. ìyẹn ni òun sì fọ́tò rẹ̀ sọ ni. òun gangan tẹ́ ẹgbẹ́ pò láàfin gangan la fẹ́ bíbẹ́ yìí náà mọ̀ àrò òrókò àrò rajiyẹ ẹ wo bílù ti rí. kábíyèsí ẹ gbọ́ bó o lá rí èyí tí àrímọ̀ òun gan ni wọ́n ní ní àlẹ́ yìí tí wọ́n gbé kúrò láàfin gangan òun là fẹ́ òun nìkan lọ gbé wá kí ìlú lè fà kó lè fẹ́ kábíyèsí. ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n ti lọ sórí orí lẹ́ẹ̀tì. lẹ́rù ọ̀tún bí ó ṣe ń lọ sórí lẹ́ẹ̀tì ni pè é ìwọ lórí lẹ́ẹ̀tì lẹ́ẹ̀tì ìwọ ti yàtọ̀ ẹni ní ara. èmi kọ́ àwọn èèyàn. wo ó rí pẹ̀lú aró òkun aró adìẹ ní gbogbo olúwa. ókè ṣé ní kátìrí tí bí yẹn lẹ́fẹ́. ẹ ẹ òun gbọ́ngàn ni. kátìrí tí bí yẹn lẹ́fẹ́. òun gbọ́ngàn la. ọwọ́ ẹ̀ ló pọ̀ bẹ́ẹ̀. Ah, ah. um, Kùtì ẹ kábíyèsí ló sọ̀rọ̀. ọ̀tàkọ̀tà fún gbogbo àwọn tó ń ta tẹ́tẹ́ lórí èmi ò mọ ohun ẹni. ó ga ọ ẹja léjù Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ kí lè pa ẹ ẹjọ pa parí. fílẹ̀ náà ọjọ́ kan tí tó inú ti pọ̀ jù. God mo ti máa ń sọ fún ẹ lẹ́kì mo ní kò gbàgbé àní ọjọ́ òní ọjọ́ ayọ̀ ni fún mi gbogbo yẹn kàn lọ jókòó ẹkùn rẹ tí mo kàn ń dà sórí tí mo kàn ń dà sọ̀rọ̀ ó yẹ kẹ́ẹ̀dín pé kí ló ń ṣẹlẹ̀ ẹ góòdì nìkan náà ni gbogbo bó ṣe ń lọ ẹ sọ̀rọ̀ ẹ kàn jókòó ẹ tún rí i pé tí mo tún gbé odidi màdàmú ti tún gbé wá sí Eh, òtún aró lórí bí but gold náà tó torí náà. ẹ màá ẹ̀dẹ̀ ti gold tó torí ó mọ owó tí mo ti jẹ láyé mi ni òótọ́ ni ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ó yẹ kí ẹ màrún tó gbà mí jà látijọ́ rẹ̀ mo ṣe ń pawó òun náà ni mo ṣe ń nà síta ọmọ kọkùn ò bá mi ṣe kí mi kò bá mi jẹ́ inú ẹ̀ omi ọ̀sán wọn ọmọ skul ìyẹn dẹ́ dùn mí tó yẹ kí ẹ mọ̀ yín mi ò rọ́mọ ẹ rò pọ́jọ́ èmi náà ni kò kí n ṣẹjọ́ mi olórí burúkú gbogbo àwọn tó kàn gbé ni wọlé kàn gbé ni padà náà ni àárín kankan ọmọ ọlọ́mọ òlú ẹlẹ́jẹ̀ tútù ó kàn wọlé ó kàn tọ̀wò lẹ́ẹ̀kan ó tán ó dẹ̀ gbà yan mi straight ọlọ́run. Ah! ẹ jọ ẹyin tẹ́lẹ̀ ẹ má bínú pé mi ta sí yín o ẹ rí i pé mo bí sí. o ah, lè jẹ́ kán mọ̀ <laughs> ah! bàbá ìwé rọrùn sí i ó dàbá wá tún kú òun bí tún lọ sílẹ̀ bòmí. èmi ò mọ àti ìbò kankan gbà yẹn ẹ jẹ́ ká múra wa pa. eléwúre ṣayí ẹ lọ ṣayí ẹ lọ bá wọlé. èmi ò ìdùnnú kúkú lè pàdé. owó ayé lọ. kábíyèsí kábíyèsí kábíyèsí ọ̀tá àbí kí ló forúkọ ẹ. à bàbá ọ̀tá ni à ọ̀tá nìyẹn tá mọ ti yé tó ń ta gbogbo èèyàn tó ń tẹrú tó ń tọba tó ń ta gbogbo ẹ. <laughs> tó bá ń ta gbogbo èèyàn kó má tọba. kábíyèsí ogun kan lè má fi ń ṣeré ṣe fẹ́ sọ pé mi ò ta yín ni ẹ sáwọn ọmọdé bá dé ẹrù tí mo gbà jáde. gbọ́ tèmi mi ò bẹ́ ṣeré o bẹ́ẹ̀ sì mi bẹ́ ṣàwádà ah, ah, ó yọnu ni ṣé ọ̀n ti ṣẹ́ mi fún ẹ ni. kábíyèsí sẹ́tẹ̀ rán wọn sí ìyẹn lè work now alájẹ ti gba díẹ̀ náà nǹkan tó yẹ pé ká pé ẹrú àná lẹ lọ rọrùn sẹ́yìn ẹ̀sìn ó sì work ah. bí ṣe kó lọ́dọ̀ ìgbàrà làwọn òyìnbó mi ṣe kíni náà ti gbẹrù wọ́n dẹ̀ ti move. táyì tẹ́ ọ̀rọ̀ sí mi yẹn wọ́n ti wà nù flight náà kí ni fẹ́ ṣe. ṣé ìwọ mọ̀ pé góòdì tó ta yẹn ó ṣàlùwà ló ta yẹn. Ah, ah. kábíyèsí bàbá adé ló ń ta ní ọ̀sà báwo ni mo bá tẹ́lẹ̀ ọ̀sà mo ta tì. kábíyèsí ọba adékọ́lá o arábàbí lọ́ba máa pa bá ń jẹ́wọ́ àdúgbò rẹ ọmọ musin olóòsà ẹni bá yiri ẹ á bá lọ ẹ tì wọ́n sí kànga kábíyèsí tì wọ́n sí kànga. láì ṣe pọ́n ṣe fíìmù kí. ẹ ẹ wo bí kábíyèsí jáde ẹ̀kọ́ tí ẹ bá wa lẹ́nu ẹ̀ ayọ̀ làwa ń yọ̀ lọ́wọ́ olórí wa kékeré tẹ̀lé tó jókòó yìí bàbá ọlọ́run jẹ̀sẹ̀ gbàdúrà ẹ̀sẹ̀ lóyún ni kẹ́kàn jókòó kẹ́ bá wa ṣe fàájì lókù. ẹ jókòó kẹ́ mú nǹkan kẹ́ mú nǹkan. ká ló lórí tèmi lélẹ́yìn Ah, olórí ọ̀tá ni. àmọ́ bí olórí ti ń lóyún olórí ti wà á eh. ń sọ. o de kure o de ni da fún ẹ. o de ti ṣe. màá forí adé ṣe pé fún ẹ ah, ah. wàá rìn wọgbó lọ. ẹ eh, kábíyèsí. kò dẹ̀ ní bíláyọ̀. kábíyèsí eh, ẹ ẹ pàrọ̀ yín lọ ní ìtumọ̀ yẹn náà ọjọ́ kí sọ̀rọ̀ kan fi bẹ́ẹ̀ sí lọ́rùn ẹ̀rọ àti èmi náà lọ́rùn ìlú àwọn ọmọ ìgbọ́n wọlé. àbọ̀lọ́rì burúkú ni ẹ̀yìn. ìlú àbọ̀lọ́rì burúkú ni kí ló ṣe kí ló gbójúlé. olùwà ọ̀rọ̀ mọ̀tí kan tó ń bọ̀ lọ́wọ́ jẹ́. ẹ gbàgbé ẹ <laughs> máa gbọ́ gbà owó nǹkan tí olóhùn fẹ́ rà owó ilé ìtàn àsọkù wo gbogbo ẹ nìyí sáàtẹ̀ gba gbogbo ẹ̀ ṣé o ti rí hm? Hm? Hm. Ah. ẹ rọra máa ọ ẹ káàbọ̀ máa ah. ẹ káàbọ̀ máa ẹ kú dúró ẹ kújọ́ ǹjẹ́ mo bá Fáṣeun. wọ́n wà ní. tètè a máa lọ ẹ ti gbọ́ ẹ wò wá má wọ mọ́tò ní òkè gáràjì o ìsàlẹ̀ gáràjì ni kò ti wọ mọ́tò o bóyá ó tún ti gbógun wọn dé kò sẹ́ni tó mọ̀ o. ẹ ti ẹ̀dùn náà wọn ti wá àǹtí mi irú ọba wo ni ọlọ́run yàn fún wa nínú ìlú yìí àti ẹ̀gbọ́n pé nǹkan ń lọ déédéé ewé okun jí pépé ọmọ èèyàn ń sọ̀rọ̀ bí ọmọ ènìyàn èwo ni togun lọ́tún ogun ló sì yìí bógun ò bá tiẹ̀ jà ìbẹ̀rù ogun tán ó tó pani lọ́tọ̀ ó ṣe kò ṣe ní ìtí ọba tó wà ń bẹ́ẹ̀ tó ti jẹ ogun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti tójú mi jà. ẹ ṣe bí kì í ṣàwọn ọmọ ìlú yìí náà là ń jagun. àǹtí mi ẹ̀yin lè tún sọ̀rọ̀ báyìí déèyàn bá tán bí tó ti ń kówó wá kọ́ ìgbà wo ni òní kọ́ aráàlú. wo àbúrò mi iye ọba yìí ni òní tìjú ṣe bóbìnrin ló pe rẹ ó dé wàá jókòó tẹ́tẹ́rẹ́ ṣebí ńgbà tóun sì ń jẹ́ olórí tọkọ ẹ̀ sì wà lórí àlefa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ogun ò já ó wá di ìyá ọba tán ó wá jókòó gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí dàrú. olórí màá pè yín lórí fóònù bá ti bọ́ ẹ má ẹ má ṣe wàhálà kankan mọ́ òun. ṣe ti gbọ́ gbogbo ẹ̀ pátápátá ni màá yanjú bí n bá ti yanjú ẹ̀ tán ọwọ́ kan ni màá pè yín lórí àgọ́ ẹja máa lọ ẹ má ò rí ẹ ṣe ẹ ṣe o ẹ kú rí. ẹ káàbọ̀ mà ẹ kú àlejò. ó dàbọ̀ mà. yes ma. ẹ wo jẹ́ kí n tètè máa lọ. tètè máa lọ. kúbúrà má ti jẹ́ o lọ. kúbúrà kúbúrà níjọ́ ló fẹ́ bọ́ nínú ìsọkúsọ ẹ̀ ìwọ dúró síbẹ̀ yẹn àbúrò ẹ̀ dúró síbi òun sọ sọkúsọ lójú ẹ̀ bólóbólóbólóbólóbólóbóló ẹ́. ẹ ẹ bọ̀dà fáṣeun mi mọ̀ pé wọ́n ti dẹ́yìn mi. bó o bá mọ̀ kàn dẹ́yìn ẹ̀ ń kọ́ bó o bá mọ̀ kàn o mọ̀ pé tábà ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lójú ọmọdé lọ́rùn lọ́rùn ló máa wo yàn. bọ̀dà fáṣeun ibi iná mọ gbogbo nǹkan tó wà ń lu yìí àtò jókòó síta gbogbo alẹ́ máa máa há mọ́nú lé máa máa há mọ́nú lé. ṣé ìwọ ọmọ ohun tó torí ẹ̀ wá sọ́dọ̀ mi. mi mọ̀. ah ò lè jáwọ́ nu tótótótótótótó ẹ̀. ó gbé ẹnu sọ̀rọ̀ darí kókó rẹ kó kó wájú mi. Hmm. wo gbogbo ẹ̀ náà rè é báyọ̀ náà mo bílù ṣe rí. wọ́n rí kán wá wá. Hmm. wo tètè máa lọ mo sọ fún ẹ má padà wá lóṣù tó ń bọ̀ o ó dáa o má wọ mọ́tò mi tí mo ní o má wọ mọ́tò o. Ah, kò dá bẹ́ẹ̀ ṣe é ṣe yìí wọ́n ní kékeré ló fi bá mi tán kò ṣe é fọ̀bẹ bù dànù. ẹ ẹ dẹ̀ ń wò lú ìran tìlù fi ń bàjẹ́ lọ báyìí ogun lọ́tún ogun lọ́sì ẹ sì dákẹ́ bí ẹni pé kò kàn yín ẹ wá gbọ́ o kó di ba lè gbọ́ràn ni a ṣe ń sọ létí ọmọ ẹ ọ̀rọ̀ tí mò ń sọ ẹ mò ń rán ẹ sí àwọn awo tó kù àbí gbogbo gẹdẹgúdù yìí kò ju kẹ́ ẹ ṣe oògùn jẹ̀dí lọ fún yàn ni. olóyè dúró ń bi tó o sọ̀rọ̀ déhùn ìkọ́gùn ìkọ́gùn ìkọ́gùn bàbá tiẹ̀ ń lo àwọn o ìkọ́gùn bàbá tèmi ń sì lèmi náà bá wà ẹ wá gbọ́ o tọrọ ọba wa dà tó di ìnìkọ́gùn tọba ọ̀tún òsì ìyálòde àtàṣepa àwọn ni wọ́n wàá gbéra ni wọ́n wàá bákan ogun tiwa ẹyin gbọ́ mi o àwọn ò ní gbéra lọ rèé bẹ́ẹ̀ nìkan lọ rèé béèrè ọ̀rọ̀ pé kí ní í ṣe wọ́n àbí tó bá ṣẹlẹ̀ sí wọn àwọn ni wọ́n wàá bá wa bá a sì bá lọ́wọ́ àwọn bàbá wa nù bí ó sì ti rí nù láéláé. síbẹ̀síbẹ̀ àwo ẹ̀bùkù ah, bẹ́ẹ̀ bá ní ká fa yé àwọn bàbá wa ṣe nǹkan bàjẹ́ ẹ̀ bó bá sì wá bàjẹ́ tó báwọn àjòjì bá wọ̀lú pé báwọn ló ṣe ṣẹlẹ̀ wọ́n á béèrè pé kí làwọn òjòyè ṣe aráàlú ń wò wá o wọ́n á sọ fún wọn pé ah, àwọn òjòyè wọ́n gbìyànjú àmọ́ wọ́n á tún wá béèrè pé àwọn àgbààgbà ló ń kọ́ kí wọ́n ṣe aráàlú kan náà ni ó jẹ́ oyé wọn pé àwọn ò mọ̀ fún yín ó túmọ̀ sí pé ẹ̀yin àgbààgbà ò ṣe nǹkan kan abẹ́ ti gbàgbé pé ẹ̀yin awo làgbààgbà lú ni ẹ má jẹ́ ó bàjẹ́ lásìkò tiyín ẹ má wo ọ̀rọ̀ yìí ràn o ẹ falẹ̀ mọ́ ẹ̀yin olóyè ṣé ẹ rí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yìí èmi ò pe gbogbo àwọn owó tó kù jọ ń sì bù wọ́n gbọ́ àwọn alálẹ̀ ìlú fún wa ṣe. ẹ wá má jàfara o ìrìn àjò sọmọ kìíní sí kejì kì í ṣe ìrìn ọdún mẹ́wàá o ẹni lọbẹ ni kó múra ẹ jẹ́ ká ṣe ní kọmọkóbó ọ̀rọ̀ bá wa yóò ṣe é wò mọ́ o nǹkan ti bàjẹ́ kọjá yìí àwọn alálẹ̀ ò fún yín ṣe o àtúrẹ́ra ó dàrú. ẹ̀yin Adékọ́lá ó sì fẹ́ fọwọ́ ara rẹ ó fẹ́ fi tú ìlú ìka ṣùgbọ́n wa náà ò ní gbà fún un. ògúnṣú nàré nàré ọ̀sàṣú lẹ́gbẹ́ lẹ́gbẹ́ aláṣọ a máa raṣọ aláṣọ a máa raṣọ àwọn àgbà àmàlẹ́ wọn mọ̀ pé gbẹ̀yìn ọ̀rọ̀ kò súnwọ̀n wọ́n fariwo tán wọ́n fi irun àgbọ̀ndá gbọ̀n hẹ́hẹ́hẹ́ adébáfúnṣẹ̀ṣe tí ń ṣe lórí orò nílé ayé tó ti ń ṣe lórí orò lájàlúwàrún ǹjẹ́ kí láì tèmi ṣe káì tèmi bọ̀rìṣà. ìṣẹ̀ṣe láṣẹ òun káì tèmi bọ̀rìṣà ìṣẹ̀ṣe láṣẹ káì tèmi bọ̀rìṣà ojú aláró wọn ò tó lè aró rí. ìṣẹ̀ṣe làwọn ṣe káyọ̀tẹ̀ níbọ̀ ìṣá ìṣẹ̀ṣe là ń ṣe káyọ̀tẹ̀ níbọ̀ ìṣá. ojú amọ̀kòkò wọn ò tó lè amọ̀. ìṣẹ̀ṣe là ń ṣe káyọ̀tẹ̀ níbọ̀ ìṣá ìṣẹ̀ṣe là ń ṣe káyọ̀tẹ̀ níbọ̀ ìṣá. odò ló pa wọ́n rẹ́ ní pẹ́pẹ́ ẹ bá tẹ̀lẹ̀ apalẹ́ ìṣẹ̀ṣe là ń ṣe káìtè níbọ̀ ìṣà ìṣẹ̀ṣe là ń ṣe káìtè níbọ̀ ìṣà oṣó nìṣẹ̀ṣe àjẹ́ nìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe là ń ṣe káìtè níbọ̀ ìṣà ìṣẹ̀ṣe là ń ṣe káìtè níbọ̀ ìṣà. tó àwọn yan àwọn yan àwọn yan wọ̀nyàn ti dá rẹ̀ nídè adáfáfún olóògbé òdúró tí ọmọ fi gbogbo ara ṣe bí láyé àṣẹ ńlá tí ń bẹ lẹ́nu ọkà mọ́tọ́rọ̀ àṣẹ wàrà tí ń bẹ lẹ́nu ìdímẹ̀rẹ̀ èyí tí ń bẹ lẹ́nu ìdímẹ̀rẹ̀ tó ń jẹ́ bàbá ògbó yá mẹ́tẹ̀ẹ̀ta kó mọ ọ̀bọ̀ lẹ́nu mi lẹ́ni ìṣọkùnrin ìṣobìnrin ìṣọmọdé ìṣàgbàlagbà ìṣoyún ní ìṣàṣẹ́ẹ̀dì ní bá dánú ìlú ìlú àìrójú àìráyè kó mọ ọba wọn gbogbo èyí wá wí lónìí níbí lónìí ó ti dọ̀rọ̀ gbó ọ̀rọ̀ ṣẹ́ ọ̀rọ̀ ṣe wọ ìwọ̀n ìwọlẹ̀ kí lẹ́yìn tèmi ṣe o. káyọ̀dé oníbọ̀ ìṣà ìṣẹ̀ṣe là ń ṣe káyọ̀dé oníbọ̀ ìṣà ìṣẹ̀ṣe là ń ṣe káyọ̀dé oníbọ̀ ìṣà. ibà lọ́wọ́ oníwọ̀ ilé mo ṣe bà mo ṣe bà lọ́wọ́ àgbẹ̀nà ibà lọ́wọ́ ilé àbílẹ̀ ìlẹ̀kẹ́lẹ̀ kíta làbí tó bí mi nílé ìkú mo ṣe bà ní ọjọ́ tí ẹ̀ tùbọ̀ fojú kan náà dọ́nà mímọ́ dáná tabakọ̀ òkunlé a ò gbọ́dọ̀ ró ẹnu ọ̀ṣọ́rọ̀ kó dàsílẹ̀ bẹ́ẹ̀ ni èyí dáwílẹ̀ ni ó dàṣẹ nítorí pé kí ni òjò báyìí lọ́lọ́tọ̀ máa ń múlẹ̀ èkú dáwílẹ̀ ni ó dàṣẹ ẹnu olúwo ayé mi ẹjọ́ ṣẹ mo fi ẹnu apẹ̀lú ayé mi ẹjọ́ ṣẹ èmi ní sáàpù bàárà ògùn ìdánilójúgbà àjàdé ògùn ìtàwílẹ̀mì ó ń dàṣẹ gbogbo onítùkùtù onísọkúsọ tó wà di àbòsí nínú ìlú yìí gbogbo èkúta bá sọ kó máa ṣe bẹ́ẹ̀ ẹni tá a bá sọ pé kò kú á kú ìtàbánikóyè ayé ó dàṣẹ ó dàṣẹ ó dàṣẹ kí láti ní ṣe ká tètè gbọ́ ọ̀ṣà. ìṣẹ̀lẹ̀ àṣìṣe ò máa ń bèèrè. Ah, ayé dé ọmọ onídèdèrè ayé dé ọmọ onídèdèrè ta ni mo ju àwọn olódùn fẹ. ń jẹ́wọ́ ń jẹ́wọ́ ń kúkú jẹ́wọ́. ó tiẹ̀ jẹ́wọ́ ni torí bá ọba jẹ́wọ́ kékeré lọ rí inú òkùnkùn ayérayé lọ sí wa. ẹ ẹ dákun awo kí ni tó ń ṣẹlẹ̀ gan-an náà tàbí ó tójú fún ọ̀sẹ̀ kan náà lọ́sẹ̀ tó di bàá jẹ́wọ́ bàá jẹ́wọ́ ó le jù. àbí láàrin ẹ̀yin àti àwọn awo ẹgbẹ́ yín. Eh, eh. ah, ah, ah, àṣìpa ìyálóde ẹ dákun dábọ̀ kẹ́ fi èdè inú ẹ dáríjì mi n tí mo fẹ́ jẹ lọ́jẹ̀ ń ba tí mo fẹ́ jẹ jẹ. jẹ́jẹ́ jẹ́jẹ́ mo tó kó sínú ilé mi. fáwí níta bá wá lónìí yàtọ̀ ó sì gbọ́dọ̀ ṣẹ kókó ibẹ̀ ni pé a bọ́ ọ̀rọ̀ pàtàkì wá ó sì gbọ́dọ̀ rí bá a ṣe fẹ́ kó rí àbí. bẹ́ẹ̀ ni àfi kó rí bẹ́ẹ̀ torí àwo ò ní gbé òkú ọ̀gbẹ̀rì kó lọ rèé sín sígboro. èèwọ̀. bó bá dánrú ẹ̀ wò á jẹ́ pé nǹkan kan pa wọ́n pọ̀ ni fáwì ohun tá a torí ẹ̀ wá torí tiẹ̀ ni o àwa wùn mí kó tẹ́tí lẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọ̀tún kó lè mọ bí o ṣe tóbi tó láàrin ìlú bó bá fẹ́ yẹ̀yẹ́ ara rẹ o sì ní kábùkù ọ̀tún ẹ̀ mhm. ṣaṣọ lójú eégún. Ah, ah, ẹ̀yin bàbá olóye èmi ò mọ tẹ́ ẹ fẹ́ gan-an ní pàtó tẹ́ ẹ fi ń kàn pa fún mi ẹ jẹ́ kí n mọ kókó tẹ́ ẹ fẹ́ kí n ṣe. náà la fẹ́ sọ fún ẹ àrò títí a rí wípé abẹ́ ìfarí ni tí ìfarí olórí kò lè fa tara rẹ̀ bọ́lọ́ba ọba jọba ẹ̀yin lè dífá fún àwọn ni. bọ́ba borí ipò yóò sì máa kọ́lé yóò máa ra mọ́tò yóò máa ní láàrí bí jòyè ọba bọ́ sórí jòyè ẹ̀yìn náà ni o yá máa gẹ̀sìn ká ṣùgbọ́n àwa wò sòsò pé ẹ̀yin gan-an tẹ̀ ń ṣe tèèyàn ti ń dà áá kí ló dé tí ò sì fi mọ̀ ẹ́ dàrú báyìí àwa rí i pé báwa ṣe fẹ́ràn tó àwa ò ní gbà kó o tòsí ọ gbọ́dọ̀ rí i ṣe lásìkò yìí àsìkò náà ti wá tó báyìí títí ẹ̀ náà dáa torí èmi gbọ́ kíní kan pé àga tó fi jókòó yìí ẹnìkan ló ṣiṣẹ́ fún lọ́ra fún ọ só léèwọ̀ kí wọ́n kọ́ ọba kò kọ́ lọ rí ṣàga fún rẹ tó o bá kó mọ́tò só léèwọ̀ tó o bá kó fánú tó ń fi gun ọ́fíìsì àlọ́ ó léèwọ̀ àìwá léèwọ̀ la fi bá wa ìwọ náà bẹ̀rẹ̀ sí jayé láti sin lọ ẹnìkan ló wá lè jẹ́ ọjà yé o sọ ma pa àlọ́ bá ọmọ adelé la ní ọba tuntun tá a fẹ́ jẹ ọwọ́ àbádífá láàfin bí ọmọ ọba bá wá gbógójì tí ẹni kò dífá wọn gbogbo tí ọba máa jáde ńbẹ adékọlá adékọlá tọba ti lè jáde bẹ́ẹ̀ tọ ọdà tó rí bẹ́ẹ̀ ayé tiẹ̀ náà sì ti dànù. fáwì mo ibo ti gbọ́n tá a bá wá báyìí àǹfààní yìí kò sẹ́ni tí yóò jẹ́ tó ẹ ìwà gan náà ni. ọgbọ́n má ní lọ́kàn o pé bóyá àwa bí àwa tàn ẹ́ jẹ kò rí bẹ́ẹ̀ má sì ní lọ́kàn pé ní àwọn ọmọ oyè tó kù àtúnrí ìtóniláàrí ju adékọ́lá lọ kò sí o. kò sí kò sí. ṣé bábà lágbè wá joyè tí ọ̀rà nǹkan fún ọ àbí tailor àbí bọ́gánáísà eh. wọ́n lè ra bàtà fúnra wọn débi wọ́n ra mọ́tò fún ọ eléyìí ṣetán àti ran tó o bá fẹ́. ibi a bá gbà ni kò gbà o mọ́ṣíwì kífà ó ṣì ṣe sọ o kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin bàbá olóyè gbogbo àlàyé tẹ́ ẹ ṣe pátá ló yé mi ah kí la torí ẹ̀ wálé ayé tójú kálàkálù lọ. ẹ mọ̀ pé onílàáká èdè bẹ́ẹ̀ <laughs> wípé àwáyé wa làkálù ni ó ti tán wọn àwọn náà bó ṣe là tó lù ọwọ́ ẹ̀ ló kù sí ọwọ́ rẹ̀ ni là á fi tọ́ wa rẹ̀. ọ̀tún ó ti sọ̀rọ̀ ó bá ti gbé fanọlẹ̀ Adékọ́lá ni ó dárúkọ. gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ń fi yé mi ni wípé ẹni kí n jẹ́ ká ṣe ní ohun èèyàn lóhùn ọlọ́run lóhùn àwọn ọmọlẹ̀ gan pàápàá. Ah, ah, ah. ìyálóde ẹrú yìí ọ̀rọ̀ yìí o. mo wí tó o. ẹ wí tó lóòótọ́ àkókò àgbà abájọ ẹsọ náà wọn ò lè fáwọ wọn ò lọ́wọ́ oyè tó kù ìfakọ̀mọ́ èèyàn kan gbóndógbó. gbogbo wọn ti ṣe wú. ọba àlejò ẹni ọ̀dàlẹ̀ ni ẹ̀dá ẹ̀dá. ẹ̀rí tí wọ́n ṣe báyìí ńgbà àjò jẹ́ pé kì ṣe ni ó yẹ kí wọ́n tán mú òun kọ́nà mú ẹ tún wá mú tán nìyẹn ní tó wá yẹ kẹ́ ẹ tún wá gbà nímọ̀ràn bí ìlú ó ti ṣe dáa tí ó ṣe tòrò ẹ wá mórí ifá ẹ wá dòrí ẹ kodò ẹ mú nǹkan alára ẹ dòrí ẹ kodò ẹ wá ṣe bí ẹni pé òun gangan lọ́lọ́run tó dá yín ní tẹ́ máa jẹ kò jẹ́ kẹ́ ẹ gbọ́ ó tún wá ṣe pabambarì ó gbé ààbò òlú ó gbé ó lọ fi ta tẹ́tẹ́ ó mú gbogbo òlú ó sorí ẹ̀ kó dùn ah! ah! ẹ̀yin ara bí ẹ sì ń wò ó ràn. Ah! àṣeyìnbó àṣeyìnbó ẹ̀ báyìí ẹgbẹ́ náà ti pààyàn àti lọ́ba pààyàn. ó ti ń sá káàkiri báyìí nísìnyí. ẹ ó parí ó parí ó ti parí. sọ́tọ̀. ẹ̀yin olóye ẹ wò mí nígbà tí ọ̀rọ̀ ti fìdí ọ̀bá yìí ní ìsìn ẹ jẹ́ ká fi ta kìlọ̀ fákìlọ̀ ká sì fi ta kíbọ̀ fa kíbọ̀ hmm. ẹ̀yìn ṣé ẹ rí tí ń ṣẹlẹ̀ sáwọn yìí èyí tí yóò tún ṣẹlẹ̀ sáwọn olóyè yóò jù báyìí lọ. Ah, ah, kí ni kí ni ń ta ṣé gbogbo olóyè tó bá jálábòsí tó sì mọ̀ ń pa ọ̀rọ̀ yìí. Hmm. sójú àwa náà fọ́ ni. Ah, kódà èyí tí yóò ṣẹlẹ̀ yóò jò fi fọ́ lọ. kódà ẹsẹ̀ bẹ̀rẹ̀. àtúnṣe wà. ẹ eh? eh, ọtún àwo ní ọ̀nà àbáyọ wà. kí ló dà báyọ. ṣe é rí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ẹ kóra yín lọ ìdí òrìṣà ìlú kẹ́ ẹ lọ fẹnu yín báyìí kẹ́ ẹ lọ fi túbá kẹ́ ẹ sì tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ṣe é rí lẹ́yìn ilé ìbẹ̀rẹ̀ bá ti ṣe tán ìlú ó túbà ìlú ó sì túṣe ṣe é rẹ́yìn olóyè méjì kò sí ní tí ó ṣe yín òun náà ojú rẹ̀ ò sí là. ẹ wá gbọ́ mi o kò gbúdọ̀ ju wákàtí kan lọ. ibẹ̀ náà ṣẹ̀ ẹ má bínú à ń tètè ń lọ bí wọ́n wù mí. ẹ wá ní ẹ wá ní ẹ wá ní ẹ bẹ̀rẹ̀ gbé nǹkan yìí. ṣé ẹ ń tí ò rí nà ẹ wọ ọmọ bó ṣe rí o. tètè rí o tètè rí o. wà á tẹ̀ á bọ̀ àgbẹ̀bọ̀ bọ̀ àsìkò lọ àbí kí náà lọ kàn ẹ kú òsì àsìkò lọ. ẹ ṣàwọn wa ẹ lọ́wọ́ mú ọ rọra ìmí ọrí ọ̀rọ̀ dé. ọ̀ máa rọra. ìyálò dé mo wí o. Ah, ẹ wí ẹ wí ẹ kú àgbà ẹ kú àgbà. ẹ̀yin olóyè ẹ bọ́ jẹ́ mi ìtọ́ yìí ṣé ẹ rí bí wọ́n ti ń lọ wọn ò lè padà wálé mọ́. ṣé pé wọn ò wọlé mọ́. bẹ́ẹ̀ ni wọn ò lè padà. ó ti parí fún wọn nìyẹn o. Ah, ẹ̀yin ọmọ wípé ẹni tó bá da fánù ńlá fi kó fa ah, ẹ̀gbọ́n tífà kan wí ni ó ní ẹni sinmi kì í gbéwájú ẹni à ń sìn kì í gbẹ̀yìn adébáfò ń tọ́ náà máa fò ń tẹ̀tẹ́lẹ̀. iwájú ìta bá ń dá nílé ayé yìí kàkì sùn ọ̀la lè dé ọ̀run. mo ti rí inú. pàdé níbi tuntun wà yìí. àmì ń fọlọ́ sẹ́yìn náà mà mami ẹ mọ kankan mi ní lè sìn kọjá bíbà yìí nítorí pé tí n bá sìn ṣàǹpẹ́ tó ń wá ní mí tí n bá ní kí n lọ sìn kọjá bí lára àwọn ọmọ olúwa tó máa lọ rí mi tó máa lọ rìpọ́tì police station pọ́n rí mi báyìí báyìí wàhálà tún nìyẹn o ẹ jẹ́ kí n padà bí mo fọlọ́hún sìn. ayé mi rèé adékọ́lá adékọ́lá ọmọ ìyá ẹ̀ ló sọ jáde lẹ́nu pé òun lè sìn mí kọjá bí nítorí gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí má ṣe o mo dẹ̀ wí tó o mo sọ sọ sọ sọ ò gbọ́ ìwọ díndí ọba ìlú ìwọ náà wo gbogbo ibi tó ń gbé wọnú ilé tí mo bá ẹ ibi tó bá yí èdè báyìí nísìnyí. ẹ wò mami ẹni ẹ sọ sọ sọ èmi náà wíwíwí mo ní gáràjì tí mo wà ó ti tó mi ẹni kì í ṣe fẹ́ ni pé kí n jọba mo ti wá jọba náà tán báyìí ẹ wo bí tí orí adé gbé mi dé báyìí wọn ní orí adé kì í sùn ta ni orí adé mi ti wá ń sunú igbó báyìí. nígbà ní ká ṣèfẹ́ aráàlú ni ta ló wá mọ̀ pa máa jẹ̀bi ọlọ́run má jẹ́ àjẹ̀bi wọ́n kú tiẹ̀ dá má jà sọ̀rọ̀ jù ó lè máa padà lọ jẹ́ kémi máa lọ. mo ti gbọ́ màmí ẹ tètè wá máa lọ kílẹ̀ tó ṣú mo fọlọ́run sí i. ẹ má ro nǹkan kan ẹ jọ torí èmi àti nǹkan náà ló kú báyìí ìlú tán ti bí mi lọ́mọ wọn ò fẹ́ mi mọ̀ àmọ́ ìyá tó dẹ̀jẹ̀ lé mi lórí ó sì ń fẹ́ mi tó ń ṣe fẹ́nu mi ẹ má ronú. ti gbà ti gbà fọlọ́run ọba. mo ti gbọ́ ẹ má jìnnà sí mi. Ah, mami ọlọ́pàá rè ẹ máa lọ́n ti rí. ẹ rọra dúró bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ dúró bẹ́ẹ̀. kábíyèsí ẹ ti fi wá ṣe wàhálà gan. ẹ̀yin ti gbàgbé pé tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn kò síbi tẹ́ ẹ lè sáwọ̀ lábẹ́ ọ̀run yìí tí a ò ní wá yín jáde kábíyèsí mo bọ̀wọ̀ forí adé o ṣùgbọ́n ṣá ẹ̀ẹ́ ẹlẹ́ṣẹ̀ kan wọ́n ní kò ní lọ láì jìyà ẹ̀jọ̀ ẹ bá mi náwó síwájú torí pé wà under arrest. mami ẹgbà mi ọwọ́ tó ti ń wò lẹ́kẹ̀ òye àwọn àdọ́wọ́ tó wọ́n kọ̀ ọ́ bá. torí ọlọ́run jọ. ẹ ṣáàrì bí ìyá ọba ṣe ń bẹ ẹ gbọ́ nǹkan tó sọ. kábíyèsí mo gbọ́ èdè ìyá ọba èdè ìyá ọba náà sì yé ìlú kábíyèsí ẹ nawọ́ yín síwájú kẹjẹ ká lọ. Ah, má ṣe gbẹ. ẹ má jẹ ìnáwó mi nígbà tẹ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ẹni ẹ bọ̀wọ̀ fún orí adé èmi gan tí mo jórí adé mo bọ̀wọ̀ fún uniform ọ̀rìn yín torí tọ́ lọ́hùn. kábíyèsí ah. ẹ bá mi nawọ́ yín síwájú. má ṣe gbẹ irú ọmọ àti ń ti bọ̀ ah. kábíyèsí. wọ́n ti kẹ́. Eh, mo mọ̀ dára o tá a gbọ́ pé báyìí. kábíyèsí ẹ jẹ́ ká lọ ẹ̀rọ wọ́n mi máa mi. dáadáa ló fẹ́ gbà mí. ẹ jẹ́ ká tẹ̀síwájú. ó dà mami ọgọ́lọ́pàá ṣe lè ṣorí kan fún mi nìkan fi awọ́ ìsábẹ́ aṣọ nítorí àwọn aráàlú. kábíyèsí àbújá kan sí lọ́rùn ọ̀pẹ. ẹlẹ́ṣẹ̀ kan ò dẹ̀ ní lọ láì jìyà ẹ jẹ́ ká lọ. tèmi bá mi ọ̀gá ọlọ́pàá ó dẹ̀ ìjọ torí tó lọ́hùn máa tẹ̀lé yín àmọ́ ẹ má ìka gbangba tẹ́rù pọ̀ yìí. kábíyèsí. ebí ìrù ṣe ń wò mí ẹ jẹ́ ká gbà kọ̀rọ̀. ẹni tọ́lọ́pàá mú ni tó lóun ò gba oró òun ò gbà kọ̀rọ̀ àfi kájọ dé station yẹn ẹ jẹ́ ká gbà bí ibi ló dáa. Ah, tèmi bá mi ẹ jẹ́ ká lọ kábíyèsí. ìbá ti má sí i ẹ jẹ́ ká lọ. mo sì í dáwọ̀ báyìí máa. kábíyèsí ah. ẹ jẹ́ ká lọ. ká lọ kábíyèsí. ilé ayé yìí ẹ jẹ́ ká lọ kábíyèsí ẹ jẹ́ ká lọ. káyọ̀ lè kún rẹ́gẹ́ kó lè lọ́ bó ti tọ́. Tráfíkì kojú ayé o káyé má lọ di ọ̀rùn bíríkò. àsìkò láyé àsìkò yíyẹ ohun àbáṣe yóò dìtàn bó bá dọ̀là ẹ wá gbọ́ okùn ayé kò ní tọwọ́ mi bàjẹ́ o okùn ayé kò mà ní tọwọ́ mi já rárá èmi yá táyé ṣe o ilé ayé yìí bá ronú sí i ilé ayé káyé lè kún rẹ́gẹ́ kó lè lọ bó ti tọ́ ká má kojú ayé o káyé má lọ di òbírí po. adìyẹ ń jàgbàdo ń jọ ká bàbà ó tún ní kí lòun rí jẹ bí ẹlẹ́sẹ̀ mẹ́rin òtó ewé kówó bó ṣe dùn tó létè ẹranko. Ah, ah, ah ajá táyé ṣe. ilé ayé yìí gbà ronú sí o ayẹlẹ̀ kún rẹ́gẹ́ kó lè lọ bó ti tọ́ ká má fi kí kojú ayé o káyé má lọ di òbírípo. ìpìlẹ̀ ní ṣọlọ́kẹ́ ká má gbàgbé ìpìlẹ̀ rárá ìṣẹ̀dálẹ̀ kò ṣeé tàpá sí àbùkù ní kó bá ní ẹni pàṣà rẹ ló tara ẹ lẹ́rú ohun abínimọ̀ kò má ṣe é tanù. ilé ayé yìí bá ronú sí o káyọ̀lẹ̀ kún rẹ́gẹ́ kó lè lọ bó ti tọ́ ká má fi kí kojú ayé o káyé má lọ di òbí rí po. káyé má lọ di o. káyé má lọ di òbírí ipò. ilé ayé yìí bá ronú sí o káyé lè kún rẹ́gẹ́ kó lè lọ bó ti tọ́ ká má fi kíkójú ayé o káyé má lọ di òbírí ipò àsìkò láyé ìgbà ní ohun abáṣe yóò dé.